tẹ́ fẹ́ rí wa fún o ṣe àpẹ báńkì lèmi tí iṣẹ́ mo dẹ̀ láti kò dọ́fíìsì. ẹ káàárọ̀ ẹkún ó dáa báyìí ẹ jèrè ẹkún torí yóò ṣe ránà nù ló jẹ́ kí n jíyà mọ̀ ibùn yín náà lẹ́ẹ̀ jáde tó ti yé yín kí máa dìstọ́bù yín lọ kí n á ti tètè. inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń sanwó léyìí o bẹ́ẹ̀ sanwó ná déédéé inú mi dùn gbogbo yín náà lẹ́ẹ̀kọ́lé o kẹ́ tó kú òní bẹ́ẹ̀ bá ti ń kú òní ilé yín lẹ́ẹ̀ mọ́ lọ o lágbára ọlọ́run àmọ́ mr ẹ ẹ ti pe sàrùmí abẹ ti pe orúkọ yìí ẹ ọ lè kọ́lé o sàrùmí ẹ lè kọ́lé bẹ́ẹ̀ ni ìdáni sàn èmi ni hàtí ó sì ájẹ́bẹ̀ èyí lè tẹ̀mí lẹ́yìn kọ́ kú sí láti mario sùn yìí ọ̀sánwó lé ọ̀sánwó ná ọ̀rìn káàkiri a ọ̀gbọ̀dọ̀ bọ́ọ̀dẹ̀ ní ebilẹ̀ nbọ̀ nbọ̀ mi rèé gbalẹ̀ síbò mi kọ́ máa lọ kó ẹ̀ nìyí àbí kọ́ máa rèé lu yín èyí ti rí a mo jáwọ́ lọ bàbá ẹ̀kọ́ lé ni. baba landlord mo mọ̀ pé mi náà kì í ṣèyàn báyẹn tẹ́lẹ̀ ó lábi iṣẹ́ tí ò sí lọ́wọ́ mi mọ́ ni mo dẹ̀ ti rí iṣẹ́ nsìn kúrò tó bí ọ̀sẹ̀ méjì ń sì máa lọ bẹ̀rẹ̀ gbogbo owó tí mo jẹ́ yín ni màá san fún yín babaláńdọ̀ ẹ̀dẹ̀jọ́ nítorí ọlọ́run ẹ má lé mi kó n lé. ó ti léètì o ó ti léètì ó ti léètì gbogbo yan wíì ó ti léètì mo ti wí kí lọ́ọ̀yà ń fún ọ níwèé kí kọ́kọ́ jáde kọ́ọ̀dé wọlé bòmíì ṣé ti yọ bọ́ iṣẹ́ yọ̀ rí un bọ̀ bá gbowó kọ́ọ̀dé mu gbalẹ̀ sí bòmíì dandan ṣé dandan ni kọ́ kú sí yìí ni yà á jẹ mí ní gbèsè owó lòún kọ́lé yìí mo mọ iye iye búlọ́ọ̀kù yóò mọ́rí mi rù kí n tó kọ́lé yìí etí ajá bóde gbà lọ ẹ gbọ́ ẹ̀yìn yòókù o ṣé ń gbọ́ mi ní báyìí ilé yẹ owó yẹ lò tán mo ti mú okun báyìí o tani ń ṣe haha èmi kì í sọ̀rọ̀ ẹyọkan ẹ̀ ṣe haha bí mo sọ méjì ẹ̀ ṣe haha èmi ní haha èmi ní haha yín lẹ́nu mi lò ní lẹ́mi mo yáwó lọ́wọ́ bàbá yín ni. mo ti mọ́wọ́ kún o mo ti mọ́wọ́ kún láti oṣù yà bẹ̀rẹ̀ yìí lọ ìlọ́po méjì ló dà o owó náà ẹ̀ máa san sílẹ̀ ẹ lo ẹ lo ẹ sanwó lẹ o ǹjọ́ dénú. baba landlord kí ló dé gan-an kí ni nǹkan táwa tẹ́nàntì ṣe fún yín bí gbogbo àdúgbò ìṣètòbi tó ilé yín nìkan ló wọ́n jù àdẹ complain à ń sanwó lé dédé tẹ bá tún máa gbowó náà wá fìgbà tá à ń sanwó lé náà ni síbẹ̀síbẹ̀ à ṣe ń sanwó lé à bàbá ẹni wá lára o ìnira yìí pọ̀ jù especially fẹ́mi ìnira yìí pọ̀ jù ó pọ̀ jù bàbá ìnira yìí pọ̀. sálẹ̀ òtítọ́ ẹlẹ́nu ń gbọ̀ràn mo ní ọlá ìwọ náà wí nínú àdúgbò yìí ilé mi ló wọ́n jù ilé mi ló dáa jù ilé ìwò lórí bí ilé ìní gbogbo àdúgbò ìwọ náà mojú wo kẹsẹ̀ ní wá ọbẹ̀ yóò dùn owó ló pa á tó ti yẹ o kèsì wàhálà bẹ́ẹ̀ o ayé yín èsì yẹn ẹnì yìí ti tẹ́ lọ́rùn yorùbá mọ̀ wo tèmi wọ́n kí bóde àyè tí bóde èyí tilẹ̀ ẹ̀bọ́ ta ẹ máa relé bòmíì kẹfì lé mi lẹ̀ mú kò mí kò jù bá ń lọ. anyway Baba, ẹ jọ sá ẹ má bínú ṣe rí gbogbo nǹkan tẹ sọ pátápátá nípa ilé yín láti gbọ́ láti gbà àmọ́ ṣe rí nǹkan kan ni mo fẹ́ bẹ̀ yín lé lórí orí ọ̀rọ̀ Mr. Sarumi yìí ni o ṣe rí Mr. Salumi àwọn ni wọ́n bá wa sanwó ná bówó ọlọ́dẹ pátápátá àwọn ló ń san ṣẹ́ni tí tọ́lẹ̀tì bá kún àwọn ló ń bá wa pé àwọn tí wọ́n máa kó àwa kàn ń dá owó jọ ń tiwa ni èwo ìjọ nítorí ọlọ́run sà èwo ṣe fún ẹjọ́ ẹ dáríjì wọn. ẹ ò tuntun ẹnikẹ́ni nínú yín yóò bá rí mẹ́nu bà ọ̀ràn Salumi yìí bá ń bẹ̀mí lé lórí bí bá rí lẹ́kẹ̀ẹ́ ní délé ah, bí bá rí okùn ní dóko ẹni bá jáde lókè ní padà wọlé èmi ló sọ èmi náà kàn yín lọ́rọ̀ sàmì èmi kàn yín bẹ èmi kàn yín bẹ. má bẹ̀ mí o ọjà wọlé àwọn ewu tuntun ọjà wúlò ọ̀nù sẹ́ni ẹ̀yẹ ẹ̀bùn lọ́rùn ẹ̀mí ọ̀nù. ọwọ́ tẹ ẹ lé mi ẹ kì í. owó mi dá. ẹ dábọ̀ ẹ dábọ̀ tó lọ lọ́wọ́ ẹ dábọ̀ ẹ òyìnbó ẹ ṣe. ẹ sẹ́ẹ̀rì mo rí wẹ́ẹ̀rẹ̀ ẹ̀rín yín ẹ̀rín wọlé ojú ojú yín lé mo mọ̀ bẹ́ẹ̀ ń bínú àmọ́ inú burúkú èmi bínú ṣe é rí ọ̀rọ̀ yín bá àwọn tẹ́nàntì sọ ọ̀rọ̀ yín ni o káwé tètè lé ní ẹ bà lẹ́nu yìí ń jẹ́ mò ń pílà láti á san gbogbo owó yìí o lọ́wọ́ yín èdè rẹ ni mo rà o. ò ń plan mo yá ẹ lówó tó o fi ra lẹ̀ mo yá ẹ lówó tó o fi kọ́lé sórí ilẹ̀ mo ti fún ẹ lówó tó o fi kàn án àti furnishing tó dẹ̀ kó sínú ẹ̀ wá sọ fún mi pé ò ń plan ok má plan mọ́ o ṣáà fún mi lówó mi mi tiẹ̀ fẹ́ ìlé orí ẹ̀ mọ́ ojú owó kò wá. ah kí n fèlè lẹ̀ ee ayé yẹn sẹ́ ẹ́ jìrì tí yẹn ní bàjẹ́ kì í sẹ́ni ó lè ṣe yẹn ṣeun àmọ́ ẹ̀ á dàpọ̀ ẹ̀ fún mi lóṣù méjì. ń bọ̀ ẹ kí n mú sáwọ́ ọ̀hún jọ kí n á san náà. ó dára bí o ti gbàgbé pé oṣù kẹfà sẹ́yìn ló yẹ kó o ti sanwó yìí. ó rántí mọ́ ó ti tọwọ́ bọ̀ wé pé tó o bá ti sanwó mi ńgbà tó yẹ kó o san àti ilé àti pọ́níṣẹ́ àti ilẹ̀ mo gbẹ́sẹ̀lé mo dẹ̀ gbẹ́sẹ̀lé nìyẹn o ah. bẹ́ẹ̀ ni mo wí àbí arákùnrin jẹ́ mi try. Ah, ṣì fẹ́ gbìyànjú gan o ṣé pẹ́yìn lẹ́ni lé yìí tó bá jẹ́ báǹkì ni bàbá yìí ti yáwó àwọn báǹkì àti gbẹ́sẹ̀ lé yìí látijọ́ yìí. you see yourself you see yourself. àmọ́ ṣífù ọlọ́run ló lẹ́mìí lò ó irú bàbá yìí ogún pọ̀ o irú wọn máa ń ṣoògùn wọn máa fi ń gbalé lọ́wọ́ onílé ni o abó ti mọ bàbá yìí á ó ti pẹ́ torí mi náà ti pẹ́ nu léyìí. Sàrùmí òòlù ṣe o òòlù orí ìwọ pé gan ah ṣé ibi ni wọn náà gbé. èmi ni shift talent inú ilé mo ti pẹ́nu lé yìí gan eh. mo ti pẹ́nu lé yìí. orí ẹ pé bí ah, mo dẹ̀ ṣe rí ẹ ìwà ọmọ létọ́jú o. bẹ́ẹ̀ kò wá rí mi lọ́fíìsì kò mọ lọ́ọ̀yà sódà ìwọ àti lọ́ọ̀yà ẹ wá plan bẹ́ẹ̀ ṣe máa gbowó lé yìí hmm? bẹ́ẹ̀ ni ìwọ onísanwó bẹ́tẹ̀ wàá eh, máa mójútó lé fún mi tó ti yẹ eh, àmọ́ chief ẹ̀yàwó mr adigun kan wà nínú ilé yìí ìtàjọ́ ṣé ká lé ẹ̀wọ̀n náà dànù ni. ẹ fi ìyàwó ẹ̀lẹ̀ ẹ fi ìyàwó ẹ̀lẹ̀ bet adigun láti máa sanwó lóṣooṣù tí adigun ò bá sanwó lóṣooṣù code in fact màá fi judgement yẹn lẹ̀ fún ọ. jóde yẹ ẹ ṣe wà wá rí mi lọ́fíìsì ẹ fún card ẹ já lọ. sífù sífù sífù sífù ọ̀tí a máa rí parapín. gbogbo ọ̀rọ̀ yìí ń bọ́ sọ ń bọ́ sí ẹni èyí sì afúrú ẹni ìwé ọ̀rẹ́ ni yá enílé àtayálégbé ọ̀rẹ́ ni yán. àbí ẹ̀ wá ríṣẹ́ ọlọ́run báyìí láńlọ́ọ̀dù àtijọ́ ìyẹn ni pé n tó ń bẹ̀yàn tún lè máa dẹni tí wọ́n máa padà bẹ̀ ọlọ́run mà ṣe o mo dé onílé òjijì. <laughs> àbọ̀ orí nǹkan. ọ̀ bẹ̀rù ọ̀rọ̀ sàrùmí. ayé máa ń gbé ẹ̀ pẹ̀lú wọn. ó ah, ti dẹ́ni àtijọ́nù lẹ́yìn sàrùmí. sífù bẹ́ẹ̀ nǹkan mo ti dé láńlọ́ọ̀dù àtijọ́ pé wọ́n ta yín dúró díẹ̀ o ah, hmm. kí mo lè ṣe fún yín báyìí. ọmọ mi ló fẹ́ lọ lóyìnbó láti lọ ṣiṣẹ́ ṣùgbọ́n ìṣòro kan ló kojú sí mi kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi òun ni mo fi ní kí n wá rí yín bàbá mi. àìwọ ah, ṣé o ti gba visa lóyìnbó. yes sir bẹ́ẹ̀ ni ìwé ilẹ̀ tí dáàdi wa fi sílẹ̀ kan tó kú àtàlẹ́ fi dúró sá àti pé iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe gan lóyìnbó ti ń dúró dé mi. ẹ ṣe talẹ̀ tẹ́ ń sọ yìí kẹ́ fi rán ọmọdé yìí nílùú òyìnbó sódà tẹ̀ níjẹ́ nìwọ̀n lò. ibẹ̀ lọ́sìn bàbá akin sí ni. èmi náà ti ṣèlérí pé tí bá ti san àwọn owó táyé àtàfi lọ lóyún òyìnbó yìí mo fẹ́ kọ́lé sórí ilẹ̀ yẹn ṣùgbọ́n tábà ti ta kò ní ṣe é gbà padà mọ́. Hmm. bẹ́ẹ̀ni akíkanjú ni wọn ọmọ tó ṣe é filẹ̀ lọ ni ẹ màá dẹ yẹ lówó yẹn o nìtẹ̀ nígbà owó èlé nígbà owó èlé ẹ ẹ lọ kó gbogbo ìwé ilẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ wa máa pe lọ́ọ̀yà ìyá pàdé lọ́fíìsì mi lọ́sàn-án yìí á ti prepare gbogbo ẹ̀ akọ̀dẹ̀ tó fọ̀ wẹ̀ ẹ̀ lásán. ẹ ṣé bàbá mi tí nínú mi ṣòro ṣe mo dúpẹ́ ṣeun o. ẹ̀rọ àwọn ẹ̀kúkalẹ̀ ilé kan ẹ̀jọ̀ rọ́sà kí ni ìṣe fún mi. ìrànlọ́wọ́ yín ni a wá fún mà nípa owó yíyá. ẹ wo èmi ò kì í máa ń yáyàn lówó èlé ọkọ wa ló máa ń yá wọn lówó èlé wọn ò dẹ̀ sí ilé ìsìn báyìí. actually kò ń ṣe chief agbájì làwa rí lè ní ma ẹ̀yin gangan ni ma a wá ní nǹkan bí oṣù mẹ́sàn-án sẹ́yìn àwa yá owó lọ́wọ́ wọn nítorí ọ̀rọ̀ owó náà la ṣe wá lè ní ma ẹ jọ̀ọ́ ẹ bá mi tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí kó lè yé mi dáadáa torí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn tí ì mi. ẹ̀ ń bí oṣù mẹ́sàn-án sẹ́yìn mà àwa ya owó lọ́wọ́ ọkọ yín wọ́n sì fún wa ní oṣù mẹ́fà ká fi dá owó náà padà wípé tàbárò owó náà dá padà lẹ́yìn oṣù mẹ́fà wọ́n náà wá gbẹ́sẹ̀ lé irinṣẹ́ agẹ́gẹ́dú wa nígbà tó oṣù mẹ́fà náà pé tààrọ̀ owó náà dá padà àti wá bá wọn abẹ̀ọ̀bẹ̀ pé kọ́ fún wa ní oṣù mẹ́ta sí ká fi wá owó náà oṣù mẹ́ta òun náà ti tún pé báyìí mà. ẹ kó wá màá bá wọn gbà àbí rárá mà àìkówó náà wá mà ìdí tá a ṣe wá náà nìyẹn pé kẹtù bá wa bẹ̀ wọ́n kó fún wa lóṣù mẹ́ta sí ká lè rí owó náà dá padà. ok ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ṣe rí àwa ìyàwó a máa ń dá sí ọ̀rọ̀ bísíǹsì ọkọ wa a kì í máa ń dá sí rárá ṣe rí ìmọ̀ràn kan tí ń bá fún yín bá ní kẹ́ lọ bá lọ́ọ̀yà wọn kẹ́ lọ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún lọ́ọ̀yà wọn kí lọ́ọ̀yà wọn bá yín bẹ̀ wọ́n so kàn lè fún yín ní táìmù díẹ̀. Ah, ẹ o ẹsùn máa lọ́ọ̀yà wọn gangan ó burú jù wọn gan fúnra wọn lọ meanwhile a ti rí ìyàwó yín ìyàwó yín ló ní káwá bá yín pẹ̀yìn níyà lé ń kú. òun náà mọ̀ yìí pé àkìndá sọ̀rọ̀ bísínẹ́sì ọkọ wa torí pé iṣẹ́ ọmọ ọkọ wa ni wọ́n àdẹ̀lẹ̀ nígi lọ́gbà ká má mìsùwẹ̀ so àkìndá sọ̀rọ̀ bísínẹ́sì wọn àdúrà tí màmá gbà fún yín ni pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ lè rí lọ́sàn lásìkò. ọlọ́run àpò ìlọ́wọ́ ẹ̀yìn ọ̀nà bíbá ilẹ̀ bá ọ̀nà tàlẹ̀. ó dáa o. ẹlẹ́ẹ̀kan ah, ni wọ́n ní mo fẹ́ rí ẹ̀. Ah, ẹ má bínú yín náà ṣàrí pé mo tọ́jú àwọn ọmọ lọ́wọ́ kò dẹ̀ yín sì láti tọ́jú ọmọ méjì kí n tó ṣe ìkọ́tọ́ kí n tó ṣe kejì ṣe ní tó lọ́ọ́ bá da lóhùn sí i ìgbà yẹn lè máa tó mọ bó ṣe rí lára kéèyàn máa tọ́jú ọmọ kò easy rárá ẹ ẹ má bínú mi ò ṣe bóyá mo fọmọ bóyin o ẹ kí lẹ́yìn ẹ lẹ́yìn ẹ fẹ́ sọ náà. ẹ ẹ má wọrí mi ṣùgbọ́n. ẹ kò ṣètọ́jú àwọn ọmọ. ọlọ́run elédùnmarè ah, mi. Ah, tó gbé ẹ wá so chief bí gbogbo wé dọ́kúmẹ̀ntì lè ṣe rí nìyẹn sá. bẹ́ẹ̀ni sá. Eh, ẹ máa wọrí ẹ̀hún. ok very good ǹdú kọ̀ọ̀kan sì ni pé i will get the lawyer to look at this and tó bá fi lè sọ pé jẹ̀nú ìní kò sí problem ayé lówó yẹn. chief genuine ìní o ṣe rí gbogbo èyí mo ti yá tẹ́lẹ̀ àti èyí tí mo fẹ́ yá sí gbogbo ẹni máa sọ ṣẹ́rí tí fẹ́ yá sí gan olówó àṣìṣe gbogbo tí mo ti jẹ yín sẹ́yìn. no problem ṣòro akínwó the thing is tó bá ti ń rí ìwé lẹ̀ tàbí ìwé ilé mú wá fèmí èmi á máa yẹ lówó lọ ni oh yes ó kẹ́ ẹ pé head office lawyer ma verify bá ti jẹ nù ẹ̀ kò sí problem. yes ah, wọ́n ṣàmà bọ̀ lọ́fíìsì ah, wọ́n á bọ̀ wẹ̀ kò sí problem. ẹ sà uh, actually mi ò bá tẹ̀ lọ sí bank láti lọ yáwó yẹn but ẹ̀yin náà mọ̀ processing bank máa ń pẹ́ ó dẹ̀ máa take time and moreover ó ní àwọn mọ́tò mi kan tó ń bọ̀ lọ́nà tó jẹ́ pé mo ní ìdówó láti gbà tó yẹ ló jẹ́ kí n kí n wá sà ẹ sà ṣe rí ìwé tó wà níbí ìwé ilé ọ̀rẹ́ mi ni business partner mi yẹ ìwé ilé ẹ̀ ni but nítorí pé bí owó yẹn ṣe ká wa lára sí ló ṣe gbéwèé ilé ẹlẹ tó ní kí n fi fi yá ẹ mọ̀ pé tí mo yá tẹ́lẹ̀ ìwé lè ti tèmi nìyẹn so wàá ní ìtòwó yẹn sá. really ẹ kò sí problems. bó ṣe máa bọ̀ lọ́fíìsì màá lọ́ọ̀yà ti wà bẹ́ẹ̀ àti gbogbo àwọn tó máa sáìn ti yóò lè tẹ̀lé pé kò mú ọ̀rẹ́ ìdániwá ṣiṣẹ́ kó ló ní àwọn ilé àbí ah, ẹ̀ mú dániwá kẹjọ wá tọ́ bọ̀wé kò sí problem. ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe. Akínwùmí Akínwùmí Akínwùmí gbogbo owó tó yá lọ́wọ́ mi àti tó fẹ́ yá ò ní rí san bí àwọn tó ṣíwájú ẹ tán yáwó tí wọn ò rí san bẹ́ẹ̀ ló ṣe ní rí san títí tí gbogbo dúkìá tó fi dúró tó máa fi di tèmi ò ní rí san o bẹ́ẹ̀ ni mo wí kí àṣẹ ayérayé kó gùn àṣẹ ilẹ̀ kó gùn àṣẹ omi kó ṣọlẹ kí àṣẹ ìfúfúlẹ̀lẹ̀ kó wá fẹ́ lá tọrùn bẹ́ẹ̀ mo sọ. So. owó yìí mo fẹ́ kó wà very very careful ṣó mọ̀ yí pé ìwé lè tèmi la fi gbowó lọ́wọ́ ṣèfagbájé tó fi yá wa lówó ti tẹ́lẹ̀ ìwé lè ti tẹ́ la tó fi dúró nsìn tá a fi gba owó yìí jọ̀ọ́ nítorí ọlọ́run wà very careful. òṣègùn rẹ̀ hmm, gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ pé ilé ẹnìkan náà ló kú mi kú nísìn òun dẹ̀ ni mi àti ìyàwó àtàwọn ọmọ là ń forí ara wa pamọ́ sí <laughs> wá sọ fún mi báwo ni màá ṣe careless lórí owó ẹ náà mi ṣe ọmọdé mọ́ torí ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan jẹ́ kí n tètè wá máa lọ torí àwọn drivers yẹn tó bá mi wa mọ́tò lọ sí ṣòro ṣé o ti yé. lílọ ló fẹ́ lọ yìí jọ tójú bá yẹjú ohun máa yẹ o. ohun tí ẹ lè yẹ láéláé ṣègùn ṣé mo dúpẹ́ rẹ̀ ṣe mo dúpẹ́. ọ̀fọ̀lọ́ọ̀ṣọ́ ẹ̀ ọ̀fọ̀lọ́ọ̀ṣọ́ ẹ̀ rẹ̀. ya wèrè ah ah láti jẹ́ pé òun ṣeré ni ó lè olè gbowó yẹn yàyà ó lè olè gbowó tí mo gbé fún ẹ ah tó mọ kọ̀ǹdíṣàn wa ó wá sọ fún mi pé ó lè gbowó ah irọ́ ni o ìyípa ọba irọ́ níbo ló wà níbo làdúgbò tó wà níbo ló lè ti gbowó ẹ̀mí kan ń bọ̀ sí mò ń bọ̀ ah kò lè gbowó kẹ̀ láéláé. dìde dìde ńlẹ̀ dìde dìde dọ̀bálẹ̀ kan níwà àwa ṣetán láti yá ẹ lówó ah, ẹ ṣùgbọ́n kí ló fẹ́ fi dúró. mo ti ní tí mo fẹ́ fi dúró sà mo ní. ẹ eh, that's all right that's all right ayé ẹ lówó ṣùgbọ́n ọ̀rọ̀ dáadáa o òun ló fẹ́ fowó ṣe pátì yìí o tó bá ná tán báwo ló fẹ́ san. Ah. <laughs> ṣe rí àti yá mi lówó ní ìṣòro mi ṣe rí bẹ́ẹ̀ bá ti yá mi tán tí mo ṣe tí mo fẹ́ ṣe ìrọ̀rùn ni yòókù bá dé ṣe rí àwọn èèyàn jankan mo fi wé pé <coughs> ẹnìkan nú wọn bó bá ná mi lówó tínú rẹ̀ bá dùn tó pé ó dìde fèsì ni ó ná mi lówó ọlọ́run mo lè fi owó ẹnìkan kí n fi san gbèsè tí mo yá lọ́wọ́ yín. Eh, ok that's ok kò wọn kí lọ́wọ́ bẹ́ẹ̀ fi dúró. ọmọ ni ọmọ tí a fẹ́ kó ni. bọ́bọ́ yìí bọ́bọ́ yìí ọ̀dájú ni ẹ o. irọ́ màá ṣèwé sí i màá tọwọ́ bọ̀wé gbogbo òwe kò bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ yín tọwọ́ bọ̀wé gàdàgbàgàdàgbà fún yín kẹ́ bá lè mọ̀ pé mo mọ̀ tí mò ń sọ sótí yé yín kí n dàkú padà fún yín jọ́ kejì kó mọ̀ bí n bá wákọ̀ bí n bá dá padà ẹ mọ́ gbọ́mọ nílọ. a fẹ́ gún ọmọ jẹ ni àbí kí la fẹ́ fọmọ ṣe báyìí. irọ́ kò ṣe bẹ́ẹ̀ èmi kàn wò ní wò pé bí wọ́n bá torí ọmọ kú yóò sì jọ ọmọ tó nírun lórí ọmọ náà ni mo torí rẹ̀ ṣe wàhálà káàkiri káàkiri so ti èyí tó lu ọmọ téèyàn jẹ gbèsè sí lọ́rùn ọmọ náà bá fara gbá ń bẹ̀ kò tí pọ̀ ọmọ náà ló kó mi sí wàhálà tí mo wà yìí kọ́mọ wáyé gbogbo èèyàn lọ́mọ pé ọmọ bá wáyé báyìí ọmọ mọ kí wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ ohun òsùn ẹkún wẹ́ẹ́ ẹkún Kamilu Kamilu Kamilu ní sun olórin ńlá ní sunkún rẹ̀. wá sọ́fíìsì lọ́la kó wa tọ́ bọ̀ wẹ̀ lásán. ẹ mọ ìjò tó jọ lámọ ẹ jẹ́ kó jẹ́ ìsìn kí n tẹ̀lé yín báyìí. lóòrùn ọ̀la ọ̀la. ẹ ṣe sà ẹ ṣe sà ṣé mo sọ àwọn aládùúgbò wa ń ṣe gbà ní kàmí fífọ́ ń bò yọ pósì orin kan lọ́la. ẹ ẹ ẹ pẹ̀lẹ́ ṣe dáadáa lẹ́sẹ̀. sẹ́ni bí ẹ ti pọ́n mi lé eh. ọlọ́run ọ̀pọ̀ yìí náà. àmì àmì àmì àmì. ọlọ́run sì ní kọ òun yín. àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àdìgún kò sí elégbé ayẹyẹ yóò sì mẹ́rin gbé <laughs> ó yẹ kẹ́ bá mi fà mo ṣe pé àdìgún ẹ̀kan ṣe wà ní tilẹ̀ ń tọ́lọ́n tá a bá fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ kì í ṣèmi gangan gangan ló yẹ kẹ́ rí àbúrò mi ò yé yín mo ní mọ́níjà mọ́níjà ló yẹ kẹ́ ẹ bá fó ṣùgbọ́n nígbà tọ́lọ́run ti darí yín wá àyìn ọkàn mi ti balẹ̀ kò sí nǹkan tí fi ṣe yàn. sẹ́ni <laughs> pé bí ẹ ti wá dúró tì mí tẹ fún mi láǹfààní àti bá sọ̀rọ̀ yìí ẹ wò ẹ ní ṣìṣe láì. àmín àmín. sẹ́ni gbogbo ohun yìí mo máa kó jẹ gan sẹ́ni kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹnu lásán búya mi pé sùmọ́nù òkú ní dáa fún yẹ o mo lè gbá sórí àmọ́ tó bá yẹ pé orin lè fi búyà mi pé sùmọ́nù kò ní dáa fún àlọ́ wàá gbà wá ohun yìí máa dùn mọ́ mi. ẹ̀yin sẹ́rí òde táwa máa lọ a máa wo sàkún òde báyìí ni olójú òde táwa máa lọ a mọ àwọn èèyàn kàbìtìkàbìtì tí ń bẹ lóde ká tó lọ ọbẹ̀ a mọ àwọn kàǹkàkàǹkà èèyàn tí ń bọ̀ ń ká tó lọ ọbẹ̀ ó sì ní bí èèyàn ṣe máa náwó fún àtàbádòde kì í ṣe pé èèyàn ò fẹ́ náwó fún wa yóò ṣe báyìí yóò tún ṣe báyìí kelu olórin ọmọ kì í lọ yóò wá tó bí ìṣẹ́jú márùn yóò tún yọ mí. wọn tó nà àìrọ <laughs> Ọlọ́run níjẹ bára àwọn èèyàn bá ń pàdé fagídí gbọwọ náà ń perú wọn irú àwọn èèyàn tẹ ẹ máa fẹ́ kí wọn máa ṣe báyìí àwọn tí wọn gbé tí lè jẹ. tẹ mọ ṣe báyìí fra fra fra fra fra fra àbí tẹ mọ ṣe ń bọ́ndù bọ́ndù tẹ mọ ti lulu ẹ̀ láyà. <laughs> wọn da bùkátà lè yín gbáyà <laughs> kò sí wàhálà. eré yín ṣé eré ọ̀sán ni àbẹ̀rẹ̀ alẹ́ mọ́jú. ẹ à eré àṣemọ́jú ni. Eh. àṣemọ́jú ni lákẹ́lẹ́lẹ́ tó jẹ́ pé tó yẹ bá yọ báyìí lẹ́tọ̀ọ́ karùn-ún ìsan nílẹ̀ <laughs> ẹ wọ́n wo èmi àti náà lọ́ọ́ dùn wá lẹ́pọ̀ eh. gbogbo èmi ni àwọn àdúgbò kan tẹ́ mọ́ sọ pé bí wọ́n bá kọ́kọ́ bá kọ lọ́wọ́ ìdájí àbí wọ́n fẹ́ pèrun wọn ní kó lérè palẹ̀ irinṣẹ́ mọ́ tèmi kọ́ òun ni ó lè yín láàárọ̀ <laughs> ẹ ṣeré mọ́ jù. ẹ kò sí ti fi ṣe èèyàn gbà náà kò ṣeré tá à ti ṣeré kódà bẹ lẹ́sẹ̀ kan lẹ́fẹ́ fi máa ṣe lọ àmọ́ ṣe lọ fún yín ni ẹ̀yin àwọn èèyàn wo wá lẹ pè sóde gangan tí wọ́n jẹ́ àwọn èèyàn àwọn ìmpọ́tánsì èèyàn tí wọ́n ń bọ̀ wá bá yín ṣe ayẹyẹ. Ah. mo dára lóde mi ọmọ dáa kéèyàn mọ́ mọ́ Ọlọ́run ìlà ni mo kó bá mi gbogbo bí kíbi ń gbà mí ah, ah, ah, bí a tó ní pé ìlà mi dàbù báyìí ní ò jẹ́ ẹ mọ̀ pé èèyàn gidi ní ń bá yín sọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹni tí láàrẹ̀ dúró bíi ìtura àwọn abẹ́là rẹ̀ ni ẹ mọ̀ ẹ mọ̀ pé èèyàn ni èèyàn tó kọ lànà kí ni kí ló wá bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kó bẹ́ẹ̀ ṣe ń wò mí abẹ́ ìfasọ́ mi wò mí mo mọ̀ èèyàn gidi mo mọ̀ àwọn èèyàn rẹpẹtẹ àwọn ilé èèyàn gidi tẹ́yìn wọ́n dúró tẹ́ mọ̀ pé èèyàn dúró lára àwọn tí wọ́n ń bọ̀ lóde mi bẹ́ẹ̀ bá ní mọ̀ kà wọ́n lẹ̀ ẹ mọ̀ Ibrahim Ibrahim Dende Ibrahim Dende laro. Ibrahim Dende IBD nbẹ olodo yin. ẹ mọ ọ̀nàrẹ́bù Fúnmiláyọ̀ Tẹ́júoso. Fúnmiláyọ̀ Tẹ́júoso kan náà. Deputy Speaker Lagos State yóò ṣe jókòó lẹ́gbẹ̀ẹ́ mi rè lẹ́mọ̀ ah. pé mo mọ̀ yàn èmi làwọn kúnlé poli ní ẹ̀jọ̀ jí ni láti Malaysia yóò wálé ọlọ́ngbọ́n <laughs> àti ẹ̀kúlé tẹ́tàkù. ó ti tó ti ó ti dábàá <laughs> ó ti dábàá mo sẹ̀ mọ́ ẹgbẹ́ mọ̀ yàn. ẹ ẹ màkímù. àkímù o ìmọ̀ bóyá lè má Akeem Honorable Akeem. Akeem ah, Adéyẹmí Akeem Adéyẹmí ọmọ Aláàfin Ọ̀yọ́ òun náà ń bọ̀ nbẹ. Ah. mi lẹ́yìn tí ń gbéra ga. Ó ti tán ó ti tán ẹ wà fún wa ní invitation díẹ̀. Kémi náà bá yín pe àwọn èèyàn kọ̀ọ̀kan wá kóde wọn lè <laughs> kó lè múra wọn pọ̀ láwọn tí wọn mọ̀ mí rí ah. ẹ pé wọn wá sóde mi. ìwọ̀n wà á ṣe mọ ọlájogún kọ́sítọ́ọ̀mù gbogbo òun lọ̀gá gbogbo àwọn kọ́sítọ́ọ̀mù á bá yín pé wọ́n wá ẹ dá wọn gbogbo àwọn islander espanyol gbogbo wọn lábàá yín pé ìfọkànbalẹ̀. nígbà tó yìí díẹ̀ ti mọ̀ wọ́n. two hundred lówó yín. two hundred ẹni sẹ́yìn jí eight hundred kí n fún yín one thousand lẹ́ẹ̀kan náà. two kílẹ̀ rò pé mò ń bá yín sọ. àbẹ̀ àyù síkla mò ń sọ̀rọ̀ two hundred thousand fún yín. Ah! Eh. lórí pé ẹ fẹ́ wá ṣeré eh. ẹgbà eré ẹ ṣeré eh. nígbà tí ṣe báyìí lẹ́sìn jẹ fáwọn èèyàn ti ẹ jókòó uh-uh. ìbátò ṣe ń jẹ fún ẹ lọ́tọ̀. sáyé ná two hundred naira mọ́ nísìnyí àbí ọ̀rọ̀ mi ò yé yín ni a ní gbaniṣẹ́ ni two hundred thousand two hundred thousand naira two hundred thousand naira ńlọ́wọ́ yín lówó eré yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọláwọn èèyàn ti ń bọ̀ bẹ́ẹ̀ ni ọ mọ́níjà mọ́níjà bóòlì sọ wa bóòlì bí tó lọ. dáadáa ni bó bá ṣe rò náà bẹ́ẹ̀ ló ṣe rí mo ti gba owó yẹn sìn mo dẹ̀ ti fi sí account. o ti gbé síbẹ̀ ah, ah, ah, kò ní bàjẹ́ fún ọ <laughs> ọlọ́run ṣe ńlá. àwa náà ń kí. <laughs> Eh, àwọn náà wà ní wọ́n gbére wa. tala wọn. wọ́n gbére wa ni a sì ní wọ́n san two hundred ọ̀pá méjì. two hundred ẹyin náà bá ti pè mí. fẹ̀kànfẹ̀kẹ̀ mi náà tiẹ̀ ti sọ fún wọn tẹ́lẹ̀ pé mọ́níjà ló yẹ kí wọ́n rí ṣùgbọ́n nígbà tí wọ́n ti rí mi náà ni mo ṣe ni wọ́n mọ bọ́rọ̀ lọ. ẹ wo bí tó bá jẹ́ pé mi lẹ bá ni three hundred thousand la máa ń gbà three hundred thousand. ọlá pé mi ò fẹ́ràn owó ni gbogbo nǹkan tí mo ṣe dín bí owó. ẹ ẹ ẹ wo ẹ jẹ́ àfilẹ̀ ní two hundred ṣẹ́gbọ́ ẹ jẹ́ àfilẹ̀ ní two hundred agbára ọlọ́run kà. ẹ lè fún wa lówó díẹ̀ lẹ̀ kò sí lára owó ká fi èèyàn ṣètò oníṣẹ́. àmì ìlérí nǹkan kan múlẹ̀ báyìí o. ẹ wo bí ẹ wo bí ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí i táwa bá fẹ́ mọ̀ tẹ́ bá fẹ́ jẹ́ ká mọ̀ pé ẹ serious ẹ̀ láti deposit ni ká lè mọ̀ pé ẹ̀ ṣeré rárá àwọn òun láì kẹ́yìn kan máa fẹnu book sílẹ̀ we don't have time for that. ah kí n má mú kankan wọn ò yún un sọ pé kí n síríọ̀sì mo síríọ̀sì wàláhì ọlọ́run ní gbọmọ ọmọ yín lọ́wọ́ o ọlọ́run ní pọmọ yín o èmi mọ́mọ́ tí mo rí tí mo fi pariwo pé Kamilu kọ̀ǹfọ̀ mo fẹ́ kọ́ wá ṣeré fún mi èmi mọ́mọ́ tí mo rí sẹ́mi kó tẹ̀ bá ẹsẹ̀ bímọ tuntun tọ́kọ̀ ké wẹ́ẹ́ wẹ́ẹ́ ni wàláhì nígbà tí wọ́n bí ọmọ tọ̀dọ̀ mi ẹkún Kamilu ló mú bọnu tọmọ kọ làwọn báyìí Kamilu Kamilu Kamilu èmi kan wò pé kọ̀ǹpó òfin kọ̀ǹpó sì ni wáyé pé tóní Kamilu dé ni kọ̀ǹpónù olórin ìlú wa ni <laughs> ẹ̀yin náà lẹ́sẹ̀rẹ̀ ẹ wo ẹ kàn fún mi di bí ìrọ̀lẹ́ ọ̀la. ẹ dákun ẹ má jẹ́ kó pẹ́ èmi nù. ẹ dákun ẹ má jẹ́ kó pẹ́ o déètì yẹn náà. ń sàbẹ̀rẹ̀ sẹ́gbọ́ títí ìrọ̀lẹ́ ọ̀la ìbára ọ̀tún náà ń dọ̀dọ̀ yìí sẹ́gbọ́ ẹ ṣé ń wo ẹ ṣé ń wo. ṣé ọkùnrin tó sì lè rówó sábà náà lè ti ń gbọ́rọ̀ tẹ́lẹ̀ àwọn bébì ṣe rí yẹn lórí ẹ̀kú serious. ayé ìṣẹ̀lẹ̀ ìmúṣe ń wo iye owó aṣọ tó wọ̀ ni aṣọ ńlá kórè yìí. títa lọ ní last week pati mr jinodu tí chairman bá ti ń change orin instead of kó lo iq ẹ kó change ìlú padà ìlú kọ́ ló lù láti ìgbà tó ti bẹ̀ẹ́ orin yẹn títí tó fi parí ẹ̀. manager ìgbà tí chairman gbórin lọ mo dẹ̀ ogún mo ti gọ́ra mi títí àti máa fi change ìlú tí máa fi béèrè jẹ èmi kàn gbé ẹ̀kan lọ gbọ́n gọ́dọ̀. ṣé ọ̀rọ̀ lè tó sọ lẹ́nu yìí ọ̀rọ̀ lè tó sọ lẹ́nu yìí o ò mọṣẹ́ ẹ ní ṣáàbì ṣé bí àwọn olórin tó kù wọ́n ṣe ń lùlù nìyẹn tó máa lùlù kan láti bẹ̀rẹ̀ orin títí tó máa fi parí ẹ̀. ṣé kò yẹ ká fún mi lọ́wọ́. ó mà ṣe o ó ṣe ni láàánú fún ẹ mo tiẹ̀ ń bọ̀ lọ́wọ́ tiẹ̀ ṣé tiẹ̀ wá rí ẹ̀yin dancers yìí sórí ah! ìwọ tó tiẹ̀ ṣojú pupa yìí ṣó rántí ìgbà tó wá bá mi lọ́jọ́ yẹn tó ní à ìwọ o ìwọ o tó bá bẹ̀rẹ̀ jó ìwọ ajó láti àárọ̀ o lè jó títí dalẹ́ o tí ò ní rẹ̀ rárá tí chairman bá wá bẹ̀rẹ̀ orin tí chairman bá Lulu, kó le kó le kó le ìgbà yẹn lè máa máa fà bí ìgbìn lè máa slow lè máa máa slow chairman bá tún wá mú irin tó tún wá mú wálẹ̀ ìgbà yẹn lè máa máa mú kó le kó le kó le ah kí ló ń ṣe yín náà. mo tún kúrò mẹ́rin ẹ̀yin elégbè look at you i'm highly disappointed in you guys. chairman agbórin lọ báyìí ẹ ṣáà mọ ohun chairman bó ṣe rí tó bá gbé ohun yẹn tó gbé lọ sókè instead kẹ́yìn náà support wọn kẹ́ gbé lọ sókè ṣẹ́fẹ́ kó wọn há ni gbẹ̀yìn lẹ́yìn máa mú wálẹ̀ tó bá tún wá mú wálẹ̀ ìgbẹ̀yìn lẹ́yìn máa gbé sókè. Ah! Ah! Eh, eh, manager ẹ jọ̀ọ́ ẹ má bínú o ìgbà ó lè di manager pé kẹ́ máa control ilégbè tí ni pé kẹ́ pé kẹ́ gbére wọlé kẹ́ pawó ṣé ilẹ̀ máa sọ fún wa pé ẹ ohun lẹ̀ ohun òkè àbí ohun wọ́rọ̀ la máa bí. ìjọ wo lẹ sọ inú rìhásà àtọ̀dọ̀ mi ìjọ wo lẹ sọ ọjà tí ń ná bí ọjà kẹsàn-án tẹ́wọ́ bẹ̀rẹ̀ sí ní hó gàdàgàdà gàdàgàdà àfi bí ẹyẹ ìbáka èwo ló sì gan. ẹ wo máníjà ni o wọn tún ti ń tayọ wọn ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà wọn. ọ̀ṣà wọ́n jà ló bínú sáwọn gáàsì yìí wọ́n lẹ́nu tó ń lùlù kò lùlù dáadáa àwọn tó ń gbẹ̀rún náà wọ́n ò gbẹ̀rún dáadáa àwọn tó ń jó gan kálọ̀kù ló ń jó. ẹ̀rọ wọn kú lọ àìlọ́bẹ̀ o. ṣé ọ̀rọ̀ tí mọ́níjà ń sọ sọ parọ́ mọ́ yín ni ṣé gbogbo tí ń bá yín sọ ṣe rò pé rọ́ ní pamọ́ tí èbá ṣe pé ẹnu mọ́níjà yà ṣáájú ẹnu tọ̀dọ̀ mi sẹ́mi pé gbogbo tí ń ṣẹlẹ̀ kò sí ètèmi náà rí lóòótọ́ ẹ̀dùn náà ìjọ́ wo lẹ tó fẹ́ improve náà ìjọ́ wo tó fẹ́ mọ̀ ṣe ìníṣẹ́ bẹ́ẹ̀ náà ládúródé ń jò ní ni mò ń kọrin ọ̀bọ olúwa lónìí déédéé aláwùrá bí òní ò béèrè fún wa tó yẹ kẹ́ rọra mọ́ lù gangan pààhàn tó yẹ kẹ́ mọ́ lù ẹ̀yin wá sọ àgbòdì mo fẹ́ bẹ́ẹ̀ o tìgẹ́ tìgẹ́ tìgẹ́ tìgẹ́ tìgẹ́ ẹ̀jọ̀ ṣé ó lọ ṣé wọ́rọ̀ ni mò ń kọ o ẹ̀yin sì mu ẹ̀dà àlùjọbọ lẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ sì múra kankankan bígbà tó jẹ́ pé ìlú gángan àti yáàlú wèrè tẹ́ ẹ lu bígbà tó jẹ́ pé ẹ̀ ń lu ẹ̀ mọ̀ làágùn ni bí bí ẹni tó ba kẹ̀kẹ́ jẹ́ bígbà tó jẹ́ pé ẹ ti ṣiṣẹ́ tẹ́nìkan ò ṣe rí ẹ wo ṣé rí nǹkan tí mo fẹ́ sọ fún yín nìsín ni pé omi tuntun ti rú o ẹja tuntun ti wọnú rẹ o kì í ṣe pé a lọ sóde ẹnìkan náà ò ní bá ń sá òfò kan wọ́n mọ̀ ná mi lówó yóò mọ̀ fẹ́ gáìdì mi yóò mọ̀ sáwó wèrè kan sápò ẹni tó bá tún dánrú rẹ̀ wò kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o kò fọ́ ní o kì í sọ̀rọ̀ ẹlẹ́rìn dé o kì í ṣe pé àwọn kan làwọn làwọn ń lùlù àwọn kan ní kòkòrò làwọn àwọn tí ń gbèrin tí sókì làwọn àwọn tí ń gbèrin sínú àlàó làwọn àwọn tí ń gbèrin tẹ́nìkan ò gbèrí wọ́n mọ̀ náwó fún wọn wọ́n mọ̀ ṣàkójọ́mọ́ o àwọn kan ní dáńsà làwọn á pè wọ́n pé kí wọ́n wá jó oúnjẹ tó ń mú wọn wá bí ìnùwọ̀ elépo báyìí náà ṣe rí ẹ ó bá ṣe rí ní ìsìn mùgbẹ́mùgbẹ́ bí ẹ̀fọ́ etí dò sẹ́mi pé owó mi náà ni ẹ jẹ ẹja lẹ́jà jẹ sanra ṣé ẹni bá ṣe rí nìsá ni wọ́n jó wọ́n mọ̀ rèdí wèrè sáwọn àwọn ọkùnrin tí ń bẹ lójú agbo wọ́n sì àyà wọ́n wà ṣe kínní àyà sí wọn wọ́n wà mọ̀ jó wọ́n mọ̀ náwó fún wọn níbi kínní kò kàn mí mọ́ o wọ́n mọ̀ rèdí rọ́ useless bottom taken by force owó tẹ́ bá ti pa èmi ni mo ní gbogbo nǹkan tẹ́ bá ti ná fún yín lóde èmi ni mo ní ṣé wàá rí i òde eléyìí tá a fẹ́ lọ ní wíkẹ́ndì tí ń bọ̀ yìí sẹ́mi pòdì àwọn èèyàn gidi ni ẹ tó bá sí èrè sórí ibú ń bẹ̀ ni o ẹ tó bá ti sì wàwù báyìí tiẹ̀ ti rún nù ẹni tó bá ti ṣe ìṣe tó bá ti ṣe àṣemọ́ṣe báyìí tiẹ̀ ti rún nù o mọ́jà gbọ́ òsì ń bẹ̀ o sẹ́mi pé àwọn èèyàn gidi ló ń bọ̀ ń bẹ̀ gbogbo yín náà lẹ́mọ déńdé Ibrahim aláṣẹ IBD sẹ́mi pé ń bọ̀ wá sóde tírú àwọn èèyàn wọn adé kí wọ́n mọ fojú òkú òwò yín sẹ́mi pé spíkà ń sẹ́mọ̀ pé kò ní dáa kí wọ́n mọ̀ wò àwọn òkú wò àbúrò mi ò yé yín gbogbo àwọn kúnlẹ̀ texaco gbogbo àwọn èèyàn kàǹkàǹkà èèyàn kan ẹ mọ̀ pé ọlájogún bọ́ ń bẹ̀ olórí àwọn custom sẹ́mọ̀ kan ń bọ̀ ń bẹ̀ ẹni tó bá dán wèrè wò yóò fa wèrè ní fàkúfà ní o mi ò ní sọ fún yín jù bẹ́ẹ̀ lọ o owó tí wọ́n bá ti ná fún yín ẹ kọ́pẹ́rẹ́tì kẹ̀sì ṣe nọ́mọ̀ kẹ̀sì rọra bá ń kó lẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ mi sẹ́mọ̀ kékeré náà ń bọ̀ ń bẹ̀ mọ̀rúfù mo rúfọ́ balẹ̀ àárọ̀ rúfọ́ balẹ̀ àárọ̀. Ah! olórí burúkú ni ọ tó sori bẹ́ńgọ́ bíi síìtì kẹ̀kẹ́ orin kan náà ni ó ń sẹ ẹ bá lé arọ kọ ọba ń lé ọya abẹ́yà bá ń lé oníṣàngó ni onírànú bó ṣe kó làṣẹkẹ àfi bí ìwé tú bì ó wá ṣe ìlà pẹrẹgẹdẹ báyìí bí ọwọ́ ọ̀pẹ olòṣì kò sí ta sọ láyé yóò rí àjàsà tí ó fi sí sáà àtijọ́ tó sì ti dé ni òun ò fi wà kọ́ńsọ́lídé àti kó mọ sọ ṣe àyọnu sọ oníranù ta lóko bó bọ́ kò lè bọ́ ọba ńlẹ arọ kọ à ń sọ̀rọ̀ mọrúfù tí ń ta kẹsẹẹtì ní gbogbo tipa ó ń tẹ̀lé ọba ńlẹ arọ. ẹ̀yin náà fi kẹsẹẹtì yín mọrúfù. Hmm. Ah, fídíò máa fi sí i. ẹ̀mí pé àfọ àmàrúfù tó ń ta kẹsẹẹtì ní tipa ló ń bọ̀. Hmm. Ah! wá jẹ́ pé máa ń bọ̀ lóòótọ́ owó nìyẹn ìbú ó máa ná owó bí ni gbogbo kẹ́tù tipa òun ló ta gbogbo kẹsẹ̀t kò sí life kẹsẹ̀t tí ń ta wá débẹ̀ tá à ń rí. gago o mọ máa yẹn wàhálà o mọ yan o ti mọ yan jù. irú ròǹbò rùn jóná sí wọn náà fẹ́ máa ṣe bí bàbá àsúwé ni torí sẹ́tà tó mú tó so pọ̀ mọ́rùn tó fi fún rẹ lọ́rùn ó yẹ kó wọ̀ ọ́ ni kó wá kun èédú sójú kó wá mú kíní hand glove náà kó wá fi sọ́wọ́ kó lè bàa pé tó múra gangan gan so ṣé ò ń bóra ni bó ni ibi ojú kan ṣe wá pupa níbi àárín kan tètè ẹ dúdú ó ewé ẹ ni. ọ̀pẹ̀ àrùn ni. Ah, àbí ṣé Kánò ló ti wá ni. èkó ìnáwó ni. Ah, kò lè jẹ́ kó torí tó bá jẹ́ kó ni ó ní mọ́ṣẹ́ rádà dábí ọbẹ̀ ọlọ́kà mọ́níjà sórí eré tá a fẹ́ lọ ṣe ní wíkẹ́ndì tí ń bọ̀ yìí àti èyí tá a ti ṣe tẹ́lẹ̀ gbogbo owó tá a bá pa ń bẹ̀ pátápátá àti èyí tí ń bẹ lọ́ọ̀rẹ́ mo fẹ́ lò mo fẹ́ fi ṣe nǹkan kò sẹ́ni tí ó pín wo rárá kẹ́ lọ gbáradì fún eré wíkẹ́ndì ká ṣe wéré-wéré ká bá wọn lọ ká ṣe wàràwàrà ká bá wọn lọ. ká ṣe wéré-wéré ká bá wọn lọ ká ṣe wàràwàrà ká bá wọn lọ. ẹ wò ó. Kamilu kan bó ti dé ọkọ̀ kúbúra dòbí bàbàrà yìí mọ́ ibà ọlọ́run ìbẹ̀yàn o ẹ wá gbọ́ lábàárì lẹ́nu mi o àdìgún àdé o kàṣe wérewére ká bá wọn lọ. kàṣe wérewére ká bá sùmọ́nù ló gbé wa lọ́jọ́ tóní ẹkùn ọkọ̀ sámúrà bàbá ọlọ́mọ tóní ó ń ṣàṣeyẹ lọ́jọ́ tòní ooo Kamilu kọ́mpósà mi ò èmi lélẹ̀ ooo. kàṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kà bá wọn lọ kàṣe wàràwàrà kà wọn lọ. ìkítà kálejò kọ́lá máa kó nílé o ìkítà kálejò kọ́lá máa kó nílé. ìkítà kálejò kọ́lá máa kó nílé o ìkítà. o máa wulẹ̀ máa rà bá wọlé o. ọmọ tó jọ dádì rèé Kamilu ti dòde mi ta kọ̀m̀pọ̀sà ọ. lélẹ́lẹ́lẹ́. ìyá lóyún lówó ọmọ tó jọ dádì Kamilu ti lóde ní sáfẹ́ Kamilu aládìgúndé ọ̀gá wa máa ti dé ọkọ̀ kúkúrú àná. dé. Ọ̀gá wa mà ti dé. Ọkọ̀ kúburú aláìjẹ àbí o. Ọmọ ìyẹn jẹ́ ògùn rẹ̀ àbí o. Sálálà sáà sálálà sáà sálálà sálà. Sálálà Kini Kí ló fẹ́ fasálà la fún yín ni fasálà la fún la la? ṣé ànímú ọ̀dàgbẹ́ orin ànímú rọ ni. ẹ dúró ní orin ṣẹ́jú mélòó gan lẹ́kọ́ tẹ̀sẹ̀ sálàlà ni orin ṣẹ́jú mélòó lẹ́kọ́ gan tẹ̀sẹ̀ sálàlà sábẹ́ mọ̀ jalè kó sọ́wọ́ yín. òòrò sí ní kẹ́kọ́ sí jọ ń jọ nígbà tá a jọ sọ̀rọ̀ síbẹ̀ nu dúmọ̀ràn ìmọ̀ràn yín ni ẹni gbé owó bọ́ndùbọ́ndù wọn mọ̀ rọ̀jò rẹ̀ lé wa lórí àwádìí àyìntàn wọn rojọ múríkà ọ̀kan wọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ńlá wo òrírí ẹ̀ kó ráìsì òfò kiri bí ẹni táyé ẹ̀ ti ta. ẹ dákẹ́ ẹ dákẹ́ láyé yẹn mọ̀sán pé kó ló dé. ẹ dákẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún ẹ kàtí máníjà mi. ẹ bí máníjà. ẹ bí sùúrù ẹ bí sùúrù sí ìtajọ sọ lélẹ̀ sí ìtajọ sọ lélẹ̀ ẹni ẹ lágbájá ń bọ̀ tàmẹ̀dún bọ̀ ọ̀run bọ̀ talari bi lọ́sàrọ̀. ẹ wo ẹ mọ́tò tẹ̀ dùn mí jù Ibrahim Dende Ibrahim Dende yín dà àwọn kúnlẹ̀ pọ́lì dà àwọn gíní kan dẹ́sàkódà orúkọ la kàn ń gbọ́ olòṣì ni. ẹ mọ iye gbèsè débi ti jẹ ní ẹgọ mélòó lágọ mélòó sọdí gbà tójú bá bẹ̀rẹ̀ ni. èmi ò lè gba yín fún yín èmi ò lè gba yín fún yín sẹ́ẹ̀rì súùtì ń bẹ lẹ́sẹ̀ mi mo lọ lè yá ni o eh. orí burúkú tẹ̀sí fẹ́ kó bá mi eh. ọlọ́run ò lè fún yín ṣe sẹ́ẹ̀rì eh. owó tẹ̀ sọ owó ní sẹ́ẹ̀rì ọ̀nà ọ̀nà tẹ́lá bí dá ẹ wá tán ní sẹ́ẹ̀rì olórí tó náà ìsìlẹ̀ pè mí ni wẹ́rẹ́ lẹ́mí náà wọ́n rò bí afọ́lá rẹ̀ kò ní yẹ yín kò ní yẹ yín ẹ má bẹ̀rù ẹ jẹ́ ṣe wẹ̀rẹ̀ ó yẹ ẹ gbọ́dọ̀ ọlọ́ mú ẹ fílẹ̀ ẹ fílẹ̀ ẹ fílẹ̀ mọ́mọ́ mọ́mọ́ ẹ jẹ́ ẹ gbọ́dọ̀ ọlọ́ mú ẹ wọ ọmọ yín ọmọ yín yóò sì máa rẹ egun ọmọ tá a kọ́ lónìí. tí ń bẹ ńlẹ̀ gan-an sí òtòrò gbogbo kinní ọ̀hún náà ni gbogbo. E. tí ẹ dúró náà kí ló fàjà wo àtàwọn olórin lọ́sàn. tó máa wo àìwò làbọ̀ràn bí ní ọyọ kí ni eré tí wọn wá ṣe fún wa náà ni wọn ní tí ìfahàn lówó owó rẹ ni wọn wá sìn. mo rò pé ló ti fún wọn lówó ni. ṣé torí èyí tí mo sọ fún ọ ìmọ̀ kan fi ń dún ọ̀nùmọ̀ nìkan mọ́ bàbá ara jẹ́ ń jò òde ìmọ̀ mọ̀ tí fún wọn kọ́ bọ̀ wípé ah, bó bá tún jára mọ́ ọ̀rọ̀ ajé o ó lè túra ká jó àwọn èèyàn ó lè wò yóò ná ọ lówó kí má bàa bà ọ́nú jẹ́ ni mo ṣe sọ bẹ́yìn tí fún wọn kọ́ bọ̀ o tí fún wọn lówó tó ti wá ń bà mí inú jẹ́ ju tó jẹ́ ń dorí kodò ni pé àà ah, ah, bí tiẹ̀ ti wá wulẹ̀ kọ́ mọ́ àtàwọn èèyàn téèyàn fi wé pé àtàwọn ará ẹnìkan kan wá wá ará tó wá a àwọn alátẹnu tó jẹ pé oúnjẹ oúnjẹ alẹ́ ọ̀bá tá mọ́ tiwọn lọ́wọ́ iná wá fún wọ́n kàn kó gbẹ̀jẹ̀ ní hàn bí ewèrè tó bá rí tó bá rí èèyàn tó sí mineral pò tó dàjẹ́ lẹ́ẹ̀kan náà tó mú tán ọmọ tálíkà ni olówó ni mú tán yóò mú díẹ̀ nbẹ yóò gbé òkú lẹ́yìn wàláì ẹlòmíì mú ó mú kátó ngúdà méjì kò sì mú kọ́ bọ́ọ̀lẹ̀ tó ti yọ gbogbo tí ẹ jẹ àti tí ẹ mú òdùn mi bíi ti ọmọ ọlọ́mọ tó lù ara rẹ lọ fi yáwó. sùmọ́nù o tún lọ fọmọ ọlọ́mọ yáwó èmi ò máa fẹ́ wàhálà o ìwọ ọmọkùnrin mi ò fẹ́ wàhálà o n sọ tèmi fún ẹ o. a ní bọ́ sọ ọmọ ọlọ́mọ a ní bọ́ sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ ọmọ òwú lọ́mọ ọlọ́mọ wo ọmọ tẹ́mi bí lèmi fi yáwó. súnmọ́nù ṣé pé o ti bímọ síta o ò dẹ̀ sọ kọ́kọ́ fún mi ah, ìkà ni o burú ah, ah, o bímọ síta o ò dẹ̀ sọ kọ́kọ́ fún mi ó dáa mélòó ni wọn ò ká tiẹ̀ lè mọ iye ọmọ tẹ bí síta àbí. dùnà samura kí ni mo sí ọ náà kí ni mo sá lọ́sọ̀ fún ọ pé mo bí mọ́ta ah, ọ̀dọ̀ àmì òbí mọ́ta ọmọ tẹ́mi bí ilé lèmi fi yáwó. wo á náà ṣé kò ń ṣe pé àbígbẹ̀yìn ìyàwó láńlọ́ọ̀dù wa ìwọ ló bí fún àbóhùn ló lọ fi yáwó. sí ọ̀rẹ́ ọ sí ọ̀rẹ́ ọ ṣe tó ń sọ ọ pé o ti máa ń tẹnu bọlẹ̀ o ti máa ń sọ lórí ọ̀rọ̀ mi pé mò ń yan ìyàwó láńlọ́ọ̀dù lálẹ́ tí màá ti yàn yàn lálẹ́ yóò jẹ́ ẹni tó fáyín sí ìyàwó láńlọ́ọ̀dù fáyín ni sọ fún ẹ sọ fún ẹ ni ẹ sọ fún mi èmi ò bẹ́ẹ̀ yàwó lánàá dùn bẹ́ẹ̀ àjọṣepọ̀ ọmọ tí a kó lè mi fi ya owó. ọmọ tèmi mo mọ̀ pé irọ́ ló ń pa irọ́ ló ń pa ọgbọ́n pé kí lè bẹ́ẹ̀ bọ́ síta kí lè bẹ́ẹ̀ lọ́wọ́ owó yá àbí kò lè rówó san fáwọn tó jẹ lówó ló ṣe ń pa rúrọ́ tó ń pa yìí èmi kọ́ èmi kọ́ òòlé òòlé ọmọ tèmi kọ́ ló máa fi yáwó òòlé san yẹn fún mi ìwọ náà mọ̀ ọ́ ṣe máa fọ ọmọ tèmi yáwó <coughs> ọ̀rẹ́ tiẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ pa mí lẹ́rìn ṣá <laughs> ọmọ tèmi. ọmọ tí mò ń sọ jẹ́ n fìdí ọ̀rọ̀ múlẹ̀ fún ọ ṣe bọ́ sáà dàrá ètè mi mọ̀ ìwọ náà sì kàwé díẹ̀díẹ̀ ọ̀sà mọ bádìí ẹ̀ bá kàwé bẹ́ẹ̀ bó kà á ti jù bẹ́ẹ̀ lọ ọ̀sà mọ signature àbí signatory ni ọ̀sà mọ àbọ̀ mọ̀ jẹ́ mú jáde fún ọ. tọ́ba jẹ́ kó mọ̀. sumọ́nù. mọ̀ mọ̀ ní sùúrù ní sùúrù gbáwé mi ò kàwé kankan mi ò kàn kankan mo pe rọ́ọ̀lù ń pa irú orí burúkú tó fẹ́ panu wàhálà tiẹ̀ nìyẹn. tó rò pé mò ń ṣeré ni sínú rẹ̀ wò ó jẹ́jẹ́ wò dáadáa mọ́ mọ́ ti. ó mọ̀ ń tẹnu mọ́rọ̀ yóò máa ń tẹnu mọ́. ó rò pé mò ń parọ́ ṣé òrí bẹ́rẹ̀ òrí òrí gbé òrí gbé ìbárẹ̀ eh, ní gánsá ni mo. ah ah mo dáràn súnmọ́nù ó rí pé lórí burúkú ọkùnrin kan nìwọ yìí ẹ eh? ọmọ tèmi ló lọ fi yáwó àmọ́ ah, gbé wọ́n dẹ̀ ti kìlọ̀ fún mi èmi ni mi ò gbọ́ èmi ni mo kọ̀ jálẹ̀ tí mi ò gbọ́ ẹ eh, ipò lórí burúkú ni kí n má bẹ̀ dòwò pọ̀. àwọn wo ló sọ báwọn ṣé nílé ọ̀dọ̀ yín wọ́n ti sọ fún ọ nígbà tó ti fẹ́ mi bí wọ́n ṣe máa ṣe mistake nu bí wọ́n ṣe máa ṣe mistake nu sẹ́mi náà sọ́mu yọ àwùmí ni kí kí kí nǹkan jẹ gbèsè kí kí kí wọ́n máa sìn mí lọ́wọ́ kọ́ni wà rẹ̀ mọ́ lọ́ngbòrò wọ́n mọ̀ pé ẹni tó kọ́mọ níjẹta nu ẹni tó kọ́mọ níjẹrin nu kò sanwó fáwọn sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ni sọ́mu kójú ọmọ tìyẹn náà ni tí nǹkan bá ti dé kó dé kéèyàn gbà ni kádàrá ni kádàrá ni kájọ gbà ni tó ti yọ a èní la rí kọsẹ́ni tọ́mọ̀ la ó lè ó lè lọ́la ó dáa ní ìsìn àwọn tí wọ́n sọ̀rọ̀ kù sọ tí wọ́n ń wí gbòdògbòdògbòdò tí wọ́n ń ká káàkiri káàkiri a tí ọba sówó lónìí tábà fọmọ yáwó sọ́ba ní lọ́la tó bá dé sáà ní padà bímọ ni nítorí sọ̀rọ̀ wá láyé owó ni ọmọ lọ́dún bíi jùlọ àyè yóò bí ilẹ̀ rẹpẹtẹ ni kí ni a lè bùn àwọn gan tí wọ́n sunkún ọmọ tí wọ́n ń si a lè bùn wọn lọ́mọ kí ni sori alẹ́ ní ìgò ògbó báyìí alẹ́ ní ni máa kó òun rí ẹ̀. àwọn àkó lálẹ́ ọmọ tó jẹ́ sọ pé ọmọ kó lálẹ́ yìí nítorí pé ilẹ̀ ti ṣú wọ́n bá di láàárọ̀ ọjà lọ lọ. síbo. gbogbo ibi tó rí bá rán wa. ṣó tiẹ̀ àárọ̀ ọ̀la hmm. èmi ń lọ sílùú ìyá mi ní kíákíá ni mo ní jẹ́ okòó ní burúkú ti ẹ̀rùn ṣó ti gbọ́. àwọn ò lè ṣe bẹ́ẹ̀ samura samura samura samura ò lè. ẹ eh, ẹ eh, samura samura samu samura ṣé kò sẹ ọmọbìnrin yá ayé mi o ṣé kò yẹ kó jí mi ṣé kò yẹ kó jí mi wọn náà wò ta wò ta sórí bóòlù ti kàtàrí báyìí. díẹ̀ ah. ah, bíi ti báwo o sọ fún mi pé òjì jáde tẹ́lẹ̀. Ah, oyin sọ fún ọ pé mò ń jáde pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tájọ sọ àná tí mo sọ fún ọ̀rọ̀ ọmọ nǹkan kan ọ̀ ọ̀gbà mi gbà bíi sórí nígbà tí ọba ṣẹ́jú pẹ́ báyìí ó rí i pé àwọn tí ń bọ̀ wá sí gbèsè ó rí i pé wọ́n kalẹ̀kùn wa nísìn bí ẹ bá dé wọn bá ti gbówó lọ́wọ́ mi wọ́n gba ọmọ rẹ lọ. ọmọ tèmi ọ lè gbọmọ kí ló lè gbọmọ tèmi fún ṣé mi mo wá yáwó lọ́wọ́. kí ló dé ẹ̀dùn tó ẹgbẹ́ tí máa ń bọ̀ sọ̀rọ̀ ọmọ ọmọ gbẹmí lọ́wọ́ ọmọ gbẹmí lọ́wọ́ sẹ́mi lọ́kọ ni àbí wọ́n lọ́kọ mùsùlùmí tó jà lọ́kọ lẹ́rù lọ́kọ tó mọ̀ fún ẹwọ ẹwọ ẹwọ ẹni sórí burúkú ayé yóò ní bàjẹ́ sífù sífù. ẹ̀yin máa gbọ́ngàn àwa máa gbọ́ngàn sísìn ni ẹ fẹ́ sá lọ ẹ wá fẹ́ jí kúrò ní àná. a fẹ́ lọ fọ aṣọ ni aṣọ ọmọ abọ́. dákẹ́ alágbàfọ̀ ni wọ́n. irọ́ iṣẹ́ mo ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ọlọ́run tó máa mú ẹ ó wá jẹ́ kẹ́ ẹ gbà ó sùn. bó àdìtú nìyẹn kò lè yé wọ. ẹ̀gbọ́n mọ́ lọ́wọ́ yàwó. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ẹjọ́ ọmọ táà torí ẹ kú lọ lẹ́rìn sà ẹ má ṣe bẹ́ẹ̀ lọ bẹ̀wọ́n sámúrà bẹ̀wọ́n sámúrà bẹ̀wọ́n síbẹ̀ ẹjọ́ lọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sà. ok ok ok mo ti wo tìkúnlẹ̀ àbẹ̀ àmọ́ mo ti wọ́ kúnlẹ̀ abiyamọ ni mo ro ẹgbẹ́ ọmọ yẹn padà fún ọ. Ah, ẹ ṣe ń sà ẹ ṣe ń sà ẹ jẹ́ ń dọ̀bálẹ̀ ẹ jẹ́ ń dọ̀bálẹ̀ mọ́ bùnmi so tó bá ẹ jẹ́ ń dọ̀bálẹ̀ sà ẹ jẹ́ ń dọ̀bálẹ̀. lórí ìwọ ìyàwó tó o bá pàdánù ọmọ wà á pàdánù ọkọ ah, ah, ẹgbẹ́ ìwọ. èmi yé yé yé ara àdúgbò ẹ̀yin wẹrẹ Alia. Ma. Miriam. Ma. Ṣé ẹ ti ṣe homework yín ni? Rárá ma. Ah why now? A fẹ́ wo eré ìtàn. Ṣé mo ti máa sọ fún pé tẹ́ bá ti ṣe homework tán ni kẹ́ tó máa hòtẹ́ẹ̀lì? Ó yẹ lọ ṣe homework yín. Mo ti máa sọ fún yín tipẹ́tipẹ́. Ìyáálé mi, kí ló dé? kí ló dé tàn láwọn ọmọ ọlọ́mọ nínú ilé bàbá wọn ẹ̀yin kásẹ̀tì yín sókè sí ẹ má àwọn ọmọ ẹni kan wọlé lọ kí ló dé tẹ́ẹ̀ni fún wọn lọ́kàn balẹ̀ nínú ilé bàbá wọn kí ló dé. ṣé bí àwọn ọmọ tí àwọn ọmọ mi náà ni. ìyáálé mi ọmọ tiyín báwo lè ṣe jọ ọmọ tèmi àwọn ọmọ tèmi báwo náà ṣe jọ tiyín ibi sẹ́ẹ̀kì ẹ máa ń ṣe nìyẹn ṣé ọ̀rọ̀ Yorùbá yìí máa ń sún mi ńgbà mi àwọn ọmọ tèmi tèmi bí inú ara ti tèmi ẹ̀yin fẹ́ máa claim ẹ fẹ́ máa sọ pé ẹ̀yin lẹ lọ́mọ ẹ jẹ́ má ṣe mistake ẹ̀yin kọ́ lẹ lọ́mọ èmi mo dá èmi mo dá lọ́mọ ọkọ mi mo bí wọn fún ṣé mi àti ẹ ti níjà sí tẹ́lẹ̀ ni ṣé ó kọjá pé kan lọ ṣó ń wọ̀ kí wọ́n ni. ó jù bẹ́ẹ̀ lọ ìyáálé mi ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀ ẹ ti ṣe bí àjẹ́ o àgbàlagbà yín ti ṣe bí àjẹ́ ṣé báwọn ọmọ kékeré wọ́n dẹ̀ fọ́ nìgan àwọn kékeré tẹ̀ wọ́n yẹn wọ́n fọ́ nìgan tó má jáde ń sọ màmá wòyí bí àjẹ́ nítorí nǹkan tó bá sọ wọn náà máa gbọ́ kí ló dé ẹ̀rọ ni ẹ̀sùn ẹ lọ kàwé ẹ lọ ṣe kíní kan yẹn náà ni pé kíní kan tó bá dẹ̀ ní í sìn wọ́n á rò pé bóyá tòótọ́ ni iná náà dẹ̀ la bá ń bẹ̀ irọ́ la bá ń bẹ̀ ńṣe ni kẹ́ máa gbàdúrà kọ́lọ́hún ìbá kó ṣe títí yín náà fùfún yín kó rí ọmọ kó pọmọ wáyé ìgbàdẹ̀dẹ̀ tí yín ọdún tẹ̀ ṣe ẹ̀wẹ̀ báyẹn yẹ̀ṣẹ̀ sí yín o ṣé ọmọ kọ́mi tí báyìí jàre. títọ́ yẹ ká máa fi bẹ ọlọ́run ọlọ́run ò wọlé ilé náà fi ṣe tèmi o bóyá ẹ̀yin náà rọmọ pè náà ṣe ìwádìí máa ranjú máa fẹ́gẹ̀ máa ṣe kíni èmi lọ́lọ́run tó pọ̀ mọ́ ni àbí mo ní kọ́kọ́ lọ́ọ̀ má ti ṣe kí ẹjọ́ tó ẹjọ́. àdùnní kí ló dé àdùnní kí ló dé tó ń wá mi lójú báyìí. ìyàwó ẹ ló pè mí lágàn ó fi ọmọ bú mi. ìbíhùn mi pè ẹ́ lágàn. ìbíhùn mi. ìbíhùn mi. ìwọ ń pe ìyáálé ẹ lẹ́hàgàn. <laughs> ìyáálé mi tún ti mú wọn tún ti mú rọmọ tó ń ṣe wọn èmi èmi pé ìyáálé tèmi lágàn èmi ò pè wọn lágàn. Ah, nígbà tí mo rí wọn tán lé àwọn ọmọ yẹn wọlé ń bá dẹ̀ ni ah, ìyáálé mi ò kó dá bẹ́ẹ̀ yẹn kó dákẹ́ máa wùwà bẹ́ẹ̀ yẹn bó lè ṣe àwọn aláwọn ọmọ káàkiri inú ilé bẹ́ẹ̀ yẹn ọmọ àwọn ọmọ àìmọdé ẹ sọ fún mo ní àwọn ọmọ tó yẹ kẹ́ máa fà mọ́ra kórí ọmọ lè pọ̀ ọmọ wáyé ẹ wa rí ìyáálé mi lẹ́nu ijọ́ mẹ́ta ọ̀wọ́ àwọn bí àjẹ́ ni ó ti wá wọ̀ wọ́n lẹ́wù. orí ò dáa fún tó sọ yẹn yes ah ìwọ dele ola o kò dé ń yọ kí ló o kò ń jọlá lọ ń o mọ̀ pé mi àǹtí alẹ́ ẹ̀ lájọ ṣe wàhálà yẹn lájọ làágùn ni má jẹ́ bínú sí ẹ̀ wò ó tó o bá ṣọ́ra máa lé ẹ jáde tọmọtọmọ. Ah. <laughs> ọkọ wa igan ti ẹ fọ ni ṣé ẹ ti lọmọ mi ìsìnbó mi ni ah. ṣé nítorí àgbọn yẹn lẹ ṣe máa lémi àtàwọn ọmọ dànù. kò ní dáa fún ẹ fún kò ní dáa fún ẹ fún tó sọ yẹn. a ah! wo má àti wo àti àwọn ọmọ tó rògbò bí má lé yín dànù. èmi kọ́ ló máa bẹ o wàá lọ bẹ̀yálé ẹni tó bá dẹ̀ sọ fún mi pé òun fẹ́ rí ẹnu lè mọ́ ó ti tọ́ nìyẹn àtiwá àtàwọn ọmọ tó rò pó bí. ah ṣeun ẹlẹ́dàá ló ṣeun àwọn ọmọ jẹ kí nìkan tí máa fi pààyàn àwọn ọmọ jẹ kí nìkan tí máa fi gbọ́ ọmọ lọ́wọ́ pa wọn ah, kàkà bẹ́ẹ̀ máa gbọ́nà bí mo ṣe máa bí tèmi ni èmi ìṣù nílò mi ò àwùsùnbí láì nínú ṣẹ́tà ní ọ̀jìn àwùsùnbí láì nínú ṣẹ́tà ní ọ̀jìn àwùsùnbí láì nínú ṣẹ́tà ní ọ̀jìn. Ah. I don't understand. Omo, I don't know what in that boy Nema they feel like. Like say I'm the best footballer in the world. Make I no lie you, ọmọ yẹn máa gbá bọ̀. Sọ̀rọ̀ náà. Ẹ wo, èmi like football. Ẹ sọ̀rọ̀ owó, ká bo owó ṣe máa wálẹ̀. Kí ló kàn mí àti Lema? Mo like football. E jẹ́ kó wálẹ̀ ká pín owó. Kí ló kàn mí? Miki Big boy. Báyìí la, gbàǹtì ẹ̀. Jẹ́mbẹ̀. to come be happy? Ṣé to tún ti sanwó ni? Maga don pay. Are you serious? mo ń ṣe tíátà. ẹ fi wá sí ìjà wá sí. tí mo mọ tí mo bá ta yẹn alẹ́ àwọn ọkọ̀ láwọ̀ bàbàbà tó máa di five thirty láàárọ̀ mo ti rí bó ti sàn láwọlé kékeré ló pé. irọ́ ni o. omi ni pé ọmọ yẹn ti sanwó yẹn fún ẹ. ọmọ jẹ́ ká ṣe fàájì dẹ́ńkẹ́ la mú gbogbo pàǹtí yìí fún. kẹ́kọ́ lè kúrò kẹ́ kó mi wọlé. na me say this weekend go rock. you no dey perceive anything i dey perceive money money odor. ẹ ǹ bá man wo mẹ́lẹ́sí wọlé mẹ́lẹ́sí wọlé wá kó gbogbo pàtí kúrò wájú mi mi ò tẹ́ fẹ́ rí mo má lè jẹ ni. as a matter of fact àti ra báyẹn pa ẹ má ta ọtí fún anybody mọ. fẹ́mi rose. ẹ mẹ́lẹ́sí wa. Hmm. mọ́níjà kínní àti mọ́níjà kejì mọ́níjà kínní àti mọ́níjà kejì hmm. mọ́níjà ìkínní àti mọ́níjà kejì ẹ mélòó mo pè yín etí tẹ gbé ságbárí kí lẹ fi ń ṣe ẹ dákun ó dàbí pé etí yín ó ti di mọ́ yín lágbárí ẹ̀ fi gbọ́rọ̀ kí ni rádaràda tẹ́ ń bá kàkàkiri náà àbí ṣé ojú ti yín ò sọnà fún yín pé a ti lọ sódò eré nísìn ó ti tó oṣù kan àbọ̀ léyìí tí èsì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àfi ojoojúmọ́ ni òde òde òde òde òde lẹ́nujọ́ mẹ́ta ṣé ẹ̀yin ò lọ́pọlọ kò sọgbọ́n tẹ́ ẹ lè dá sí i àbí ká tiẹ̀ wá sọ pé orin gidi tá à ń kọ tí ń káwọn aráyé lọ́gbọ́n o àwọn èèyàn nífẹ̀ẹ́ wa wọn ò gbére fún wa mọ́ ṣé kò yẹ kí ọpọlọ tí yín kó sọ fún yín pé ó yẹ kẹ́ ẹ mọgbọ́n tẹ́ lè dá sí i ṣé kò yẹ kí káàtì ẹnu wọn gbére fún wa tẹ́ bá tẹsẹ̀ kúkú àdúgbò káàkiri tẹ́ ń wọ agboolé sagboolé ẹni mọ́ ilé tí wọ́n ti lárúgbó àtẹ tí wọ́n ti ẹ sì bẹ arúgbó o alélèrè kan o bí a kẹ́ o kò sí bí yín ó ṣe toníṣẹ́ tí ó mú máìkì térò ò owó tá a bá sì pa ti mọ̀ pé ti a tá a bá tiẹ̀ gbowó òde lọ́wọ́ wọn owó tí wọ́n bá ná fún ìyá arúgbó gan á kó mọ́ ti ṣé ẹ̀yin ò lè ṣe yín ni. chairman ṣeré mo understand the content? ẹ sọ tí n bá ní kò yé mi irọ́ ni mo ń pa àmọ́ ó yẹ kẹ́yìn náà understand situation tó wà lẹ́sìn ni àwa náà jókòó à ń rìn káàkiri à ṣeré ṣódà báà náà ṣe jókòó tá à rí nǹkan kan ṣe àwa gan náà ní family ẹ understand ṣeré situation tó wà ń tàn sí ni ọ̀rọ̀ àwẹ̀ tó ń lọ lọ́wọ́ ìlú mo promise yín tí àwẹ̀ yìí tó bá ti kú ńlẹ̀ à kódà á gba eré mẹ́rin lọ́jọ́ kan èmi mo sọ bẹ́ẹ̀ fún yín èmi mo sọ bẹ́ẹ̀. bó ṣe rí ẹ gbọ́ àwẹ̀ tó wà ń ta ló fà á ẹ kókò sáwẹ̀ ta ni àwa náà a máa mọ ọkọ tá a máa ṣe sí i wà á promise táwọn ìbá ti tán báyìí a máa jáde a máa múṣẹ́ wọlé ẹ lọ jókòó járe ẹ lọ jókòó járe tí ò tó nǹkan bá ẹ mọ̀ mú kankan kan àwẹ̀ náà lẹ́mọ̀ ti gbogbo nǹkan mọ́ bọ́lọ́jà bá pàtẹ kalẹ̀ tí ò bá tà àwẹ̀ ni báwọn fíìmù náà bá kó fíìmù kalẹ̀ bí wọ́n bá tà àwẹ̀ náà àwẹ̀ náà lórógun lọ́wọ́ yín ṣé kò yẹ kó ọpọlọ tí yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ yín pé báwẹ̀ ṣe ń bẹ́ńtà àwọn mùsùlùmí nìkan ní gbà àwọn ẹlẹ́sìn kejì náà sáà ń bẹ ń lù ṣé ẹ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ wọn kẹ́ lọ gba kẹ́ lọ gbére lọ́dọ̀ wọn ni àbí àwọn ẹlẹ́sìn àbáláyé ò sí ń bẹ tó bá tiẹ̀ wá burú jáì tá bá tiẹ̀ wá rárá àrú ẹ̀rí tẹ́ bá lọ sẹ́mẹ́ntìrì tẹ̀kan tọrọ àyè pé àfẹ́ wá ṣeré o kákàn tó ní sẹ́sí sẹ́mẹ́ntìrì ká mú máìkì báyìí sáwọn ẹrú kúrò ní dìde ni owó tí wọ́n ti tí wọ́n ti ró mọ́ra kí wọ́n tó kú tí wọ́n ò lè ná tí wọ́n ti tọ́jú sínú àpótí wọn wọn ò ní mọ ojú ẹsẹ̀ tí ó dọ̀dọ̀ wọn kàn mọ́ náwó fún wa ni ẹ wo ẹ wo ohun tẹ́mi fẹ́ sọ fún yín ni pé mo fún yín láti sìn tí ó fi di ìjọ mẹ́rin ọ̀la ìjọ mẹ́rin ti ẹ̀pẹ́ ju tẹ́ ẹ bá ti gba eré tí ó tó eré bíi mẹ́wàá wa ẹ mọ ẹ ń gbọ́dọ̀ rí yín o ẹ jẹ́ rí yín mọ́ tá a fi kú ká mọ́ pàdé mọ́. gàbàdà tèmi fẹ́ sọnù. ṣàmà ṣàmà. ọ kí ló máa ṣe ṣàmà a máa sọ̀rọ̀ kí a máa fi bìlífà jẹ. ó yẹ káwọn náà understand situation tó wà lẹ́yìn ìwọ náà mo ṣàlàyé àwọn orin kan tí mo rìn fún ẹ̀sìn ní agbára Ọlọ́run kí oṣù tó parí a máa gbárí mẹ́rin. ṣàmà Ọlọ́run àjẹkọ̀ọ́ rí bẹ́ẹ̀ kọ́ ṣàmà yín ó ti bínú. ẹ̀yìn ya lọ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ lọ bá òun sọ̀rọ̀ gidigidi gan ni o. etí mi ti kún gbogbo làwùlàwù tó ń ṣe káàkiri ìgboro ni mò ń bọ̀ all over the place ẹ well máa gé owó yín sí méjì bẹ́ẹ̀ tí n bá dẹ̀ gé owó yẹn ara wọn balẹ̀ wọn lè ṣe làwùlàwù mọ́. bó dáàdì. keep quiet mo gbẹ́nu ẹ sọ̀rọ̀ ni ah, mo ń bá àwọn màmá ẹ sọ̀rọ̀ ó ń you see what i'm saying you see what i'm saying dákẹ́nu ẹ ẹ jẹ́ ríran. kí ni mo mọ̀ tó ń tó tó ń ṣe ń ta ṣe ríran ṣe ríran ẹ bá wọn sọ̀rọ̀ tọ́lá ọmọkùnrin òde wa bá mi lórúkọ jẹ́ it took me a long time láti get orúkọ yẹn right. Will you shut your dirty mouth? Kí ló máa ń ṣe yín náà? What is wrong with both of you? Ah, ìyálé mi, ẹni mi ò káwọn kìíní ìmọ̀ o abẹ́tà kẹ́ dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ mo já dìde sórí tó bá ṣọwọ́ tó bá ṣọwọ́ tí mo bá tẹ̀ mí fẹ́ ọlọ́run ẹ̀ kọ́ ẹ̀ yé dà. nílẹ̀ kì í ṣọ̀rọ̀ ariwo ẹ wo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta màá fẹ́ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ tọmọ tìyà kẹ́ yá mi ní èsì yín kẹ́ gbọ́kàn tí mo fẹ́ bá yín sọ. ṣọ́rọ̀ mi ti yé yín ṣé máa la tílẹ̀ kẹ́ gbọ́kàn tó Hello. Kí ni? Oh. Òun ni. Ta ni? Ah! Ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Orí ẹ̀ ti yí ni, irúṣẹ́ ọlọ́pù kò lélẹ̀. Ó rí pé Mr. Pẹ́rẹ́ngẹ́ lélẹ̀ yìí ni ọ̀pẹ́ ni ilé ìjà rẹ̀. òun ni mo rí tẹ́lẹ̀. ó fẹ́ pẹ́ lélẹ́ni dànù ni orí ẹ̀ ti yí ni kí ló rò ó irúṣẹ́ ọlọ́dún kò lélẹ́yìn sí. òun ni mo rí òun ni mo rí. wẹ́n ní sùúrù ẹ̀yin at the first place chief igangan láàrin inú mọ́tò náà kí ló wá ṣẹlẹ̀. ṣe fẹ́ gbọ́ ṣẹ́rí tí ń ṣe wàá mi ní parọ́ fún yín o àti ìgbà tí máa ń kun ilẹ̀kùn yẹn lásán máa yẹn rà pé paradà lójú mi ni àti pé kò yé mi rárá àti rárá tó máa jí mi lójú oorun plate number mọ́tò yẹn mo dà mọ́ but how come tó fi jẹ́ pé máa yẹn ẹ ta ti confirm pé òun ní báyìí tó dẹ̀ wá yí padà mọ́ wa lọ́wọ́ tó dẹ̀ change how come báwo ló lè jẹ́. bàbá bàbá sórí how come tó sọ last yẹn ń yẹ gbogbo ní problem. Chai, hey guys Chai, àwa là fúra o bí mi ṣe wo máa yẹn ó dà ń pẹ́rù jẹ̀jẹ̀ ní máa. mo sọpọ́ọ̀tì gan tí màá sọ. ó dà kórìí ẹ̀ gbalẹ̀ o ti ṣubú kékeré o sọpọ́ọ̀tì ẹ̀rí báwo. àwọn èrò kí ni mí ni àníkẹ́ padà di. ṣe la bá wọn lé ah, so ẹ̀yin mẹ́rin ìbá ẹ̀ ẹ̀ lé ẹ̀ payàn kan tì àbí ẹ̀yin mẹ́rin ìbá ẹ̀ payàn kan tì shame shame on you shame èmi rò bí yẹn lé ní àṣẹ ẹ̀ lé. don no, no, ìwọ ni ọ̀gá gbogbo wọn bí báyìí you are the boss kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ but baby take it easy now You àtọ̀dúró ẹ̀ ń sin ẹ̀ lè working gẹ́gẹ́ bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ lé wa lórí náà kí ló dé ah, fáyìn ẹ ti gbéṣẹ́ fún wa ẹ̀ ti gbé fún wa nìyẹn ẹ máa ní sùúrù pẹ̀lú wa ni ah, ta ló mọ bí bàbá yín kan ṣe jẹ́ tó dára màdàmú wa lọ́wọ́ wo máìkì tán ẹ̀ ìkan tó máa kàn sọ ni pé ẹ má bínú ó ti ṣẹlẹ̀ ó um, last chance Oh, I'm um, a máa chance last chance. ní sùúrù dẹ̀ yeah all these ones wey dem dey talk say wey give dem last chance na mouth dey go fok up see their hair gbogbo e fry irun sórí. i know just just hold on don sori i'm afun second chance not because of anything o the party jọ wà tipẹ́tipẹ́ ẹ dẹ̀ bá fok up this time around. bàbá tẹ ẹ kàn kẹ ti kápá ti máa ná owó. má fọkàn kò ẹ má fọkàn kò. ẹ máa jókòó sẹ́mu máa fi òbí fáyín fún ẹ. ìṣe òṣì. ẹ̀kọ́ ẹ̀ sọ fún mi náà ṣé birthday. ẹ má rò wípé máa ná yín lówó ati o èmi àti àwọn ọ̀rẹ́ mi àti àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi èyí tí ó bá jẹ́ obìnrin á mú ọkùnrin wá èyí tó bá dẹ̀ jẹ́ ọkùnrin á mú obìnrin wá just small party. ṣé pé o ti pé ọmọ ogun ọdún báyìí. Ah, bẹ́ẹ̀ ni mọ́mì. ọjọ́ náà ti pé. ọjọ́ ti pé ma. Ànímọ́. Yes, mọ́mì. mọ́mì ṣé inú yín ò dùn sí pé mo fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ni. Ànímọ́ inú mi dùn àmọ́ mo rántí bójú ọmọ ṣe pọ́n mi tó kí n tó rí ẹbí mi. mọ́mi ká ṣáà máa dúpẹ́ fọlọ́run ọba. ànímọ́ sórí kí n tó bí ẹ ó ní mo ti mọ̀ pé tó bá pé ogún ọdún máa ṣọjọ́ bí. that's good màá bẹ̀rẹ̀ sí ní lọ sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi tí ẹ bá ti fọwọ́ sí i. mọ́mi kí ló fẹ́ kún. mi ì sunkún. omi ló ń kán lójú yín ìnà. àlébọ̀ mi ì sunkún ẹkún ayọ̀ ni mo sùn. ẹkún ayọ̀ náà kò ní di ìbànújẹ́ fún yín lágbára Ọlọ́run. ọ̀rẹ́ mi ọlọ́jọ́ ìbí. wo èmi nìyẹn o. abẹ́rẹ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ àwọn students ní kí ni dress code ọjọ́ yẹn. dress code kẹ. Ah, ah. dress code of course of course na kí everybody tètè lọ get set abi. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi nǹkan tèmi rò ní wípé kí oníkálukú wo nǹkan tó bá wò wá ìgbà yẹn náà máa láwọn ò raṣọ rà lọ́jà ẹ ṣáà mọ gbogbo àwọn excuse tó máa máa give yẹn kí oníkálukú ṣàwọ̀ nǹkan tó bá ti mú wá. ìyẹn tiẹ̀ láìsí ní tiẹ̀ láìka ìdí ẹ̀ kí ló fi bá jẹ́ ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ṣe jẹ́ wá sunkún sunkún sunkún ṣó fẹ́ para ẹ̀ ni kódà ṣé wò mọ̀ yìí pé kó wá sunkún láti èmi kó máa fojoojúmọ́ máa sunkún títí di oṣù tó ń bọ̀ kó lè ṣe nǹkan kan oúnjẹ tó jẹ yìí à sórí okun nú òun lèèyàn máa fi ń gbé títà. ibi ò pa mí ẹ ṣe. àlímà tó máa gbájí lọ́la sórí ẹkún tó ń sùn nǹkan tí wò mọ̀ ni pé ó lè dá àìsàn ńlá á kọ́lé àìsàn ńlá á dà sí ẹ̀mí ara ẹ ó dẹ̀ jọ́ torí ọlọ́run kó má sunkún mọ́ ẹ gbogbo abiyamọ náà kó ló máa dúró jẹ wọn mọ́. àrọwà tí ẹ pa ti tó ẹ wá máa lọ. mo ní kí a máa lọ bóyá nǹkan lè ṣekú pa ìyá mi gan ta ló mọ̀ tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ẹni wàá máa sọ ọ̀rọ̀ òṣì níbí báyìí. èmi èmi ni mò ń sòṣì ọ̀rọ̀ lórí wípé kò jẹun kó má sunkún mọ́ ẹni tó ti kú òní padà òun ni wọ́n dé ẹni tó ń sòṣì ọ̀rọ̀ jáde lẹ́nu ó má bàjẹ́ o ẹ lè ní nípa bẹ́ẹ̀ ṣe pàyà mi o ẹ gbójú gbóyà láti bá máa sọ fún mi pé ìyá tèmi ò yàn láti dúró jẹun ọmọ láyé ẹ̀yin ìyá jẹ́ òṣì. ṣé kò bí ọwọ́ ọ ànímà ìyàwó mi ló ń bá wí bẹ́ẹ̀ àbẹ̀ wọ́n ń ṣe ẹni wọlé lọ wọ́n tún wọlé lọ. mi lè gbọ́dọ̀ gbọ́ ọmọ lẹ́nu ẹ̀ ní ẹ̀ máa wọ́n ní sọ lẹ́nu ẹ̀. pẹ̀tùkọ̀ torí òkú ìyá ẹ̀ tó ṣe é ṣẹlẹ̀ yẹn tọ́mọ yẹn ṣì wà lára ẹ̀ ṣé wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀dọ́. ṣé lórí wípé kò jẹun kó má sọkún mọ́ tí mo dẹ̀ ń dà láti ṣe bí ìyàfọ̀ ṣé òun ló ṣe sọ mí di aláàrín fún ẹ̀ tó tó tó tó sọ gbogbo ọ̀rọ̀ tó tó ìsìn. jáde láyé ọjọ́ tó wà pé twenty. dádì irú ọ̀rọ̀ wo ni ẹ ń sọ yìí mọ́ mi ti mọ̀ wípé àwọn máa kú ní ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi. bẹ́ẹ̀ni ó mọ̀ ọ́. dádì ṣé ẹ mọ bí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ṣe sáǹdì. kò sáàmù bá kankan ẹ kì í ṣàlàyé fún ẹ. náà ṣùgbọ́n bàtí mi àti màmá ẹ̀ ta kéré we were very poor. àpò ọ̀gán ni o jẹ́ pé àwa ló ń tọrọ jẹ even lọ́wọ́ àwọn ọ̀tá wa òwò náà wò bẹ́ẹ̀ àwa wò pé a lè máa báyìí lọ báyìí àwa rìn sọ̀rọ̀ wa níta sì sáré kọjá kádàrá nìyẹn. ẹ sáré kọjá kádàrá ṣé ẹ lọ ṣoògùn owó ni. àṣoògùn owó. bàbá ìyàwó mi tẹ́ ń kí lọ mú wa òun lélẹ̀. aya rẹ rèé bẹ́ẹ̀ ni sà. àdúrà yẹn ó gbà. àṣẹ àṣẹ ẹgbẹ̀dẹ. èmo ní kó pè ẹ́ wá nítorí kí ayé ọ̀wọ̀ àtọkọ rẹ̀ ọba lè dá ni mo fi ní kó pè ọ́ wá. bàbá mo ti ṣetán láti ṣe ohunkóhun táyé ọkọ mi tá fi dára. Ah, ẹ wà àwọn aya dáadáa lọ́ọ̀dẹ ọkọ gbogbo ohun táyé ọkọ ẹ fi dá o ti ṣetán ah, ó jèrè ó rèrè ọkọ jẹ ojú ò ní tì Eh, ohun tí mo sì wá ní pé ọ̀wá fún ọ̀wá lè kò kúkú ṣòro nǹkan kékeré péréte báyìí ni ètùtù tí ń ṣe fọkọ rẹ táyé rè ó fi sùn ìwọ lọ́ọ́ bá gbé tọ ìkìdá kọ ọkà ìgbétùtù yìí kò sì gbé dóríta kó gbé kalẹ̀ ṣógán kọ yẹ́yìn padà lọ́ọ́ tán lówó bá dé. ṣé kò jù bẹ́ẹ̀ lọ bàbá. ó kò jù bẹ́ẹ̀ lọ ó di dandan kó o lówó ìdí tó fi lówó ni pé ifá kan ní aríka níjàgbá ọ̀sẹ̀ ìtura ọmọ oníkùrámùjẹ́ èṣù ọmọ agbódejìfà tá a bá dáfá láké tá a dáfá lóko tó bá dìrọ̀ lẹ́dẹ̀dẹ̀ ọ̀sẹ̀ ìtura là á kéré ibẹ̀ fún tá a bá dáfá láké tá a dáfá lóko tó bá dìrọ̀ lẹ́dẹ̀dẹ̀ ọ̀sẹ̀ ìtura ní kéré ibẹ̀ jẹ iṣẹ́ tó dùn mẹ́rìndínlógún bá ṣe ọ̀sẹ̀ ìtura ní jẹ owó tí ń bẹ lápá ọ̀tún èyí tí ń bẹ lápá òsì ìwọ ni wọn ó fi sìn ìwọ ni wọn ó kéré ibẹ̀ fún. bàbá mo ti ṣetán láti gbé ẹbọ táyọ ọkọ mi á fi dà. ó jèrè tá a bá ti wá ṣe tán wọ́n wàá ṣe kẹ́nẹ́ fún ọ olúgbòhùn ni wọ́n ń pè ìkìdá kẹ́ẹ̀kẹ́ wá kẹ́ẹ̀ gbìyànjú kẹ́ẹ̀ wá owó díẹ̀ kẹ́ẹ̀ wówó díẹ̀ péréte tẹ́ kó sì di olúgbòhùn lọ́ba máa fi ṣòwò èlé ṣọ́rẹ́ ni bá ti fẹ́ yáwó lọ́wọ́ ẹ ó pè ó fi dúkìá rẹ̀ dúró tó bá sì ti lọ tán lọ́ba mọ́lúgbòhùn ló fi ṣépè n ò ní rówó náà san dúkìá rẹ̀ tẹ́ ẹ bá wá gbà tó bá ti ń gba dúkìá wọn ní ọ̀jọ̀ wọn ọ̀rọ̀ fún yín lówó bá dé. ojú bẹ́ẹ̀ lọ. àlẹ́ dolówó tẹ́lá tẹ́lu. wàá gbọ́ o àgbájé bí ọmọ obìnrin yìí ṣe fi rẹ̀ sílẹ̀ pé òun ṣe tán tó wọ́n gbẹ̀bọ̀ yìí ń wàá búra fún yín. búra kí ló dé. ó dé ṣe bọ́kùnrin ni ọ́ ọkùnrin sì lèmi náà mọ̀ màrà tá a dá. Ah, ah, ah, àwa méjèèjì ọ̀gbọ́dọ̀ wà ní òkùnkùn ká má mọra wa kì í ṣe pé tówó ọ̀wà dé tán tọ́wà fẹ́ da ọmọbìnrin yìí tọ́wà mú àwọn obìnrin tọ́ máa yẹn wọn bí ẹyin ẹ̀kọ́ tọ́ máa gbé wọn lórí ara wọn tọ́wọ́ bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ nu níjọ́ téèyàn ọba sì múlẹ̀ ní mọ̀ kì í mọjọ́ tí ọ̀dà sórí bó ṣe wà yìí ìtẹ́lẹ̀ àpótí rẹ̀ lọ́wọ́ yìí o eléyìí ó tún wá dáa jù àpótí rẹ̀ lọ. ó gbó tútú bí aṣọ ọ̀nulẹ̀ ni. orí mi ò ní jẹ́ bàbá ló bá jẹ́ pé tó níbẹ̀ yẹn ni eh. mo ti ṣe tán. mo ti tán. mo ti ṣe tán. Ah, eh, tá a bá ti ṣiṣẹ́ tíṣẹ́ bá ti ṣe mi ò búra fún yín tá a bá ti ṣe ṣé wọ́n mìíràn yìí tán láti bẹ́ bọ̀ wọ́n náà ti ṣe tán láti búra dábàá tán ah, àbákùn ládùúrà wo ọ̀tán kò sí wàhálà. tẹ́gbà ṣogun owó ni ẹ̀mí èmi gan ò lè gùn tó yìí aṣogun àjò lakọ̀ṣe àjò pé ẹni owó tá a bá fi ṣe iṣẹ́ tá a fi ṣe business kọ́lọ̀ fún wa nílọ́po ìlọ́po ìlọ́po ó tán bẹ̀t ájò yẹn ló wá ti ilé ọmọ màmá ẹ pa náà wọn sọ fún mi o. ó ti ilé ọmọ màmá mi pa. òun ló ti pa èmi ò mọ wọn sọ nǹkan tó bá sọ fún mi mi nígbà àbí kí láǹfààní owó téèyàn ní tí onírọ́mọ jogún ẹ̀. how come tán fi wá rí mi bí. wo nígbà tí mo fẹ́ ìbímọ mi ìjà wọn àti màmá ẹ̀ máa ń pọ̀ gan ìjà máa ń wà láàrin wọn lójoojúmọ́ ni nítorí ìbímọ ẹ̀ máa fi ń gún màmá ẹ̀ lára pàgàn ni kò rọmọ bí màmá ẹ̀ wà rò pé látijọ́ ah, ẹ̀ kò má tẹ̀ rọmọ bí ó ti tíráì tó náà ẹ̀tọ́ wa òwe má bàa sú òun ló bá tún rìn sí bó ṣe dọ́dọ̀ àwọn àgbà nìyẹn ibẹ̀ ló ti wá mọ̀ wípé àjò yẹn náà fi ti ilé ọmọ ẹ̀ pa bẹ̀tà àwọn àgbà yẹn wá sọ fún pé ó ṣe é tú o wọ́n lè bá ṣe o á bímọ o ṣùgbọ́n kò ní dúró jẹun ọmọ ọmọ tó bá bí yẹn níjọ́ tọmọ yẹn bá pé twenty lòun náà máa jáde láyé. ó ń dà tí mọ́mí fi sọ fún mi pé kí àwọn tó bí mi ni àwọn ti mọ̀ pé mo máa Mark twenty birthday mi nígbà tí mo rí omijé ní ojú wọn wọn ní ẹkún ayọ̀ ni àṣé ẹkún ìbànújẹ́ ni dádì báwo ni ẹ̀yin ṣe wá mọ̀ nígbà tẹ́ ní pé wọ́n tọ̀ àwọn àgbà lọ lẹ́yìn yìí ni. ìgbà tí mi róyún náà ni mo kò ṣàdédé róyún náà mo wá mo ló ti róyún lè wá ṣàlàyé ọ̀rọ̀ ìgbà yẹn lèmi gangan ṣẹ̀ṣẹ̀ tí wàá mọ̀ pípé àjò tá a ṣe yẹn o òun ló fa kílẹ̀ ọmọ ẹ̀ kó ti pa. Ah, ìyá mi abiyamọ tòótọ́ àṣé ikú ọmọ ni ó kú ọ̀run rí ẹ o. àsunkún mọ́ torí ẹkún yìí náà ni mo ṣe ní kí n ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún ẹ o àwa fọwọ́ wọnú ni o wọn náà ti ń dàgbà nìyẹn <laughs> chief. Eh, chief mo ní kí n wá béèrè pé ìgbà wo lẹ máa padà wá sí ọ́fíìsì pàápàá jùlọ torí àwọn tí ayálówó tí wọ́n lè ti dáwó wa padà ẹ mọ̀ gẹ́gẹ́ bí ìṣe yín most of àwọn ayálówó yìí àdúrà wọn ni pé kẹ́ má rojú ráàyè láti gbowó padà lọ́wọ́ wọn and olówó yín ni ò ní gbà fún wọn. but chief chief ẹ̀yin ni mo bá sọ̀rọ̀. gbẹ́dọ̀ sí mi jẹ́. chief ẹ wò ẹ má fi ìrònú ṣe ra yín léṣe o ẹ má jẹ́ kí gbogbo ẹ̀ yín o torí pé ìrònú tẹ̀ ń wò yẹn kò sí àǹfààní kankan tó fẹ́ ṣe fún yín ju kó kọ́lé àìsàn kó kọ́ sí yín lára lọ please ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run chief. Ah, lọ́yà. Nàìjíríà báwo ni ṣùgbọ́n ok. ẹ ṣe gan-an ẹ̀dẹ̀ kó àbẹ̀wò wa. àwa nìyẹn jàre. dádì alfa owó tí mo bè lọ́wọ́ yín kan. dádì ẹ̀yin mo bá sọ̀rọ̀ náà. ẹ ẹ aliya ọmọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ fi èmi àti dádì sílẹ̀ náà ló padà wọlé lọ tí n bá lọ tán dádì àtẹ̀ǹtẹ̀. mi lóhùn. aliya it's okay dáàdi abẹ́ sọ̀rọ̀ tí ń bá lọ tán. Hmm? èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè. àmín àmín. kí ló fa irú àdúrà tẹ ṣe yẹn. máa wò ó tẹ̀. Daddy, thank you. how are you my daddy is very fine Daddy, you are fine no? Oh. kí lè ka mouth. mount kí lè ka Daddy? wo dáàdì èmi àti àlíyà fẹ́ lọ Ghana fún Ghana Music Award a máa ní just small money very small that girl is fine Daddy dáàdì ẹ̀. ọba tó ti dẹnu. ẹ dáhùn. wọ́n dẹnu. ayé àdé mi lọ. my sweet dáàdì. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣe rí èmi àti Mariam a kò fẹ́ tọ́ láti sáré lọ sí kínní. ẹ máa lọ síbi tí ẹ bá fẹ́ lọ ẹ má dà mí láàmú what is wrong with you ẹ̀yin nìkan ni mo bí ni ẹ níjọ́ ọlọ́fọ́ ṣèwà tó nulẹ̀ tó fi jẹ́ pé ìkọ̀tẹ́yìn sọ́jà yìí lẹ́nu ni Ghana Ghana báwo. Ghana Music Awards kọ́ Zimbabwe Music Award ni. Dàdí, bóyá tó kú ti kù náà, ẹ jẹ́ káwọn àtàwọn àyà yìí ká máa ṣe láì fara wa. Ṣé mo mọ nǹkan tó sọ lẹ́nu? Tí tábìlì yìí bá gbọ́ nǹkan tí wọ́n sọ yẹn, ṣé mo ẹ̀ máa dùn? Àwọn iná lè dùn ún tán. Mi náà kọ́kọ́ láti fún yín o, just leave me in peace. In fact, get out of my sight. Don't tell me, wọ́n lè kúrò mí. Èmi náà lọ́rùn. resumes office láti gbà tí kan náà àwọn ìyàwó mi you know so bí kí mo ń ṣiṣẹ́ láti ilé náà ni. Mm. i'm sorry sir ẹ pẹ̀lẹ́ sir ọlọ́run bá dẹ̀ foríjì wọn sir. àmín àmín. o ṣe pẹ̀lẹ́. ẹ sà mm. owó wọn sa. sà. owó ẹ pé. bẹ́ẹ̀ni sa. ẹ wọn lówó ẹ pé. bẹ́ẹ̀ni ọlọ́run bá ló ṣe sà. Uh, anyways um, èèyàn lọ ṣe arrangement bẹ́ẹ̀ ṣe máa gbó èèyàn lọ sí bank. Uh-huh. Ah, owó ẹ pé Kazeem Kazeem Kazeem o sọ bẹ́ẹ̀ o dẹ̀ ṣe bẹ́ẹ̀ oníwà dánwó yẹn padà o dẹ̀ dá padà. ẹ Ọlọ́run bá ló ṣe. it's alright um, okay uh, wọ́n lọ sọ́dọ̀ lọ́yà hmm, tẹ́wádébẹ̀ kò pè mí sọ̀rọ̀ má lè bá sọ̀rọ̀ kán lè kó owó mọ́tò àti mọ́tò ẹ̀ tán gbà sílẹ̀ wọn kò wẹ̀ fún. ẹ ṣe àdúpẹ́ sà ọlọ́run bá bá mi san ilé ẹ̀sán orí tẹ́ ṣe fún mi sà ok sà. ẹ ẹ bá lè bẹ̀rù pé. ó yà sà. ẹ ẹ ẹ. ọkọ mi kí ló tún dé ah, ọmọ tó bímọ tó ti ń pè wá látàárọ̀ dáàdì mọ́mí ẹ̀yìn dá tó dẹ̀ mọ̀ pé ìyá ẹ̀ ti kú adẹ̀ ti pẹ́ ọ̀rẹ́dì kí ló tún dé. wo mo ṣe rántí pé ẹnìkan ń bọ̀ tí mo fẹ́ yá lówó ni so mi lè jáde ó dẹ̀ ó yẹ kó wá bá mi lé ni. Ah, ó mọ̀ pé mi ò ní lè padà sílé mo jẹ́ àkànṣáré lọ wá dúró ṣé mo fẹ́ yáyàn lówó ni ẹni tó fẹ́ yá lówó máa dúró sílé. jẹ́ ń pe dírẹ́fà kó gbé ẹ lọ máa pe dírẹ́fà kó wá gbé ẹ lọ tó o gbọ́dọ̀ láì fún rẹ o jẹ́ kí dábàá gbé o. ok mo ti bọ́ wọn dúró kí dráìvà dúró kí dráìvà máa gbé mi àbẹ́ máa gbọ́. tí mi ò nílé mo ń lọ fúnra mi a máa gbéra mi lọ máa máa wá máa dúró de pé kí dráìvà kan dé kí dráìvà kan má dé kó tó di pé máa lọ wọ ọmọ ọlọ́mọ tó bá ti di ọ̀rọ̀ ìyàn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. pé tí mọ́mí àti dáàdì bá ti jáde kí wá sọ fún yín ẹ̀wọ̀n wọn ti jáde o. dáàdì ló drive wọn lè kó ojú sẹ́yìn àwọn ṣọ́ọ̀bù mi àbá ló drive. hello don ẹ eh, gẹ́gẹ́ bá ṣe sọ dáàdì ti jáde ni. ẹ sọ fún un pé mọ́mí ló jókòó sọ́dá ṣáìdù. àwọn lè lọ drive ọmọ mi jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn báyìí kò sí fọkàn ló fọkọ̀ kò lè sí dán nìkan the wọ́n rà. the dídán dídán dán bàbà. Ah. Hmm. Ọlọ́run bàbá ẹ ti kú mo fẹ́ bóyá fẹ́ dọ̀fẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ. ọmọ kan tí wọ́n ṣe kẹ́ mo ṣe wáyé sórí jíìpù tuntun tí dáàdì ṣẹ̀ṣẹ̀ já èmi ni màá gbé yẹn. kéde ah, ah. ṣe fẹ́ máa bí máa du position ni ṣé wọ́n lè gbọ́n àbí mi lè gbọ́n. bó ṣe jẹ́ gbé yẹn lè fẹ́ gbé kò náìsì náà. àkọ́ ah, tí bá ti sọ ni o ó ti yẹ bẹ́ẹ̀ jíìpù yẹn èmi ni màá gbé sórí ẹni mọ́tò tó bá ń wù ẹ́ òun lè wá mú yẹn kò ti yẹ ó ṣàmọ́ mọ́tò tó láì kí lè gbé yẹn lẹ́yìn yẹn ní ìdènà máa fún àbúrò wa ẹ wò mo meet bọ́bọ́ kan lórí Twitter tẹwàá rí bọ̀bọ̀ ẹ̀ fine boy ọmọ mi náà tán ní six pack Mr Ideal ẹ lọ Brazil owó ni kókó. orí òpè rárá kí ló dé aláì ò lọpọlọ kí ló dé kò ní ọkàn tó ń fi ọpọlọ ẹ̀rọ ni ju ọ̀rọ̀ ọkùnrin lọ ọjọ́ wo ló ṣe ìgbé kan a kò máa gbé wọn a máa change wọn a máa jù wọn lẹ ṣé ọkùnrin jẹ́ aṣọ fún ẹni. àǹtí mi jẹ́ kábíyèsí ẹsẹ̀ gbẹ̀gbẹ̀. ẹ tó bá ti dọ̀la ká sọ fún lọ́ọ̀yà ká mọ̀ bá ṣe máa ṣe ogún yẹn. Ah, ah. Ah, kò kí n ṣe ọkùnrin nìkan ló láìkí o tún láìkí owó pẹ̀lú a lè ṣe bẹ́ẹ̀ a máa ní sùúrù ni at least bí ọjọ́ mẹ́jọ kan a máa fi dúró ká tó lọ bá lọ́ọ̀yà. kí ló dé ṣé mi mo kú ni. mo fẹ́ káwọn èèyàn fúnra ni a lè ṣe bẹ́ẹ̀ náà. ilé ló lọ tara bàbá rẹ̀ ilé rẹ̀ ṣe mọ rolex dáàdi yẹn mo ní ìdẹ. máa ń bẹ gan. máa yọ owó jẹ́ èèyàn. a máa lọ ta ló pẹ̀lú. ìta ni

dídán o ṣe o ṣe o ṣe o ṣe dídán àríyànsì àríyànsì ok ok o breaking news kí ló ṣe àwọn ọmọdé tó hmm. ẹni máa bá sọ ìtọ́jú nínú ọ̀rọ̀ nítorí pé ẹ̀yìn àgbànúlé a lè ṣe kò sí ẹni tó lè pe ọlọ́run lẹ́jọ́ gbogbo ẹkún tí àsùnlé àtẹ̀tẹ̀ níyàn ní kí òkú tó ti kú kó jí dìde káfí ní sùkún káfí ọ̀la sùkún ní ọjọ́ òkú ẹni tí tí wọn kò jẹ́ kẹ́ wá ṣe ní sìn pé kẹrù àwọn èrò tó wà ní bí ẹ mójútó wọn. àdúrà mi ní sí mi ní pé kẹ́lọ́ má ṣe kú yìí ní òkú àkúfà iwájú tó dojúkọ kọ́lọ́ ń jẹ́ kó dáa ẹ̀yìn tí ó tún fi sílẹ̀ kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ gbogbo ọmọ tó fi sílẹ̀ fún yín kẹlọ́n ọba òkè kó bá mi ṣe aláàbò lórí wọn ọlọ́run bá tọ́jú gbogbo wọn ẹni tí ó bá ẹni tí ó ṣe léyìí kóun bá kú mọ́ kó máa gbélé ayé. I miss my mom. How come I love my mommy? Ẹ̀yin dájú, ẹ̀ ń pa rárá o. Ṣé rí dáàdì wa yẹn? Kò kí ń ṣèyàn lásán ṣe lè imagine mo fi inú mi báyìí mo dẹ̀ fi ro kú sí i ó lè dá mi lóhùn padà. àní mo ro nǹkan báyìí bàbá mi mọ nǹkan tí mo rò nǹkan tí mo rò nínú mi bàbá mi wọ́n ti jáwé. ṣé mo sọ fún yín mò ń sọ ọjọ́ yẹn mò ń sọ kí bàbá yìí kúrò àbí kò ń ṣèyàn lásán bẹ́ẹ̀ gbogbo yẹn wò pé bóyá ìsọkúsọ kan but ṣe ti wá kàn fáfúra yín sìn. mo ṣèyàn lásán o tọ̀rọ̀ ló sọ mo ṣèyàn lásán because bàbá mi bàbá mi lásán lè máa ṣe bẹ́ẹ̀ náà. bàbá mi ti bàbá mi ń ṣe oògùn ah. bàbá mi ti ṣoògùn kù bàbá mi ti ṣoògùn kọjá gádàrà engage ṣe rí ibi tí abadé ló ń jẹun tí ṣé ò bá ṣe ṣe èèyàn máa paṣẹ tì ní o iṣẹ́ bàbá yín ẹ gbàgbé lórí ẹ o ọ̀rọ̀ bàbá yín ò yé wa àti gbé bàbá yín lẹ́ẹ̀kan máa pè ní okùtì ẹ wò níbi tá a bá dé èmi o èmi yọwọ́ lọ́rọ̀ bàbá yín mi lè bá yàn pamọ́ ẹ bá wọn pé mo serious ọ̀rọ̀ bàbá yín mo fi mọtí mi lè jèrè bàbá yín rárá àti rárá. wo kọ́tẹ́mi tẹ̀ rò ní pé ẹ yẹ ká fi ọ̀rọ̀ bàbá yẹn lẹ̀ lóòótọ́ cause last time tó yẹ ká pa mm. mọ́mì ló ṣe kí ni mm, ló gbà kú àdẹ̀ mọ ẹni tó máa kú next ah. èmi èmi tẹ̀ ìwé mi ọ̀rẹ́dí àti kú o ayé dùn o wàlẹ́ àkàrà pààrọ̀ lé ibùkún dájú o. olórí ibùkún ni bàbá yẹn wọ́n náà wọ̀ ẹ wọ ẹwọ ẹ má wo ṣe rí pété ń gbé bàbá yín ṣe yẹn ò dáa o mi pè tó tọ́ sí bàbá yín olórí burúkú ni wọ́n o àwọn aláì bàbá yẹn olórí burúkú gidi ni wọn bàbá yẹn ò lè kúre wọn ò lè súnre. èwo ń wèrè gan. bàbá la bàbá ìyá ẹ o. ẹ yà sà ẹ mo gbọ́ oníránṣẹ́ yín jẹ́ kí n wá yọrí sí ṣé kò sí sọ. wà ó ìwọ gan alára mọ̀ pé wá torí mo mọ ohun tí mo ṣe bí kò bá má rí owó yẹn san ìwọ náà dẹ̀ mọ ohun tó ṣe tó fi rówó yẹn dá padà látijọ́ tí mo ti ń ṣe kò sẹ́ni tó dá padà rí wọn rówó mi sàn Kazeem kí ló ṣe ṣe. ibi tí múnimúni wà ibẹ̀ náà ni gbanigbani wà ẹ̀yin lọ sábà àwọn múnimúni ni èmi náà dẹ̀ sá sọ́dọ̀ àwọn gbanigbani mo rò pé mo protected ni o mi wà protected o má ti dárí jì mí o kà sí. ẹ̀ṣẹ̀ mi tẹ́yìn ò bá ṣe nǹkan tẹ́ ṣe fún mi fún mi ni mo lè má láǹfààní àti lọ sọ́dọ̀ àwọn gbanigbani. ṣe ṣe o rẹ́dì láti mú mi lọ́dọ̀ àwọn gbanigbani ṣé wọ́n á gbà mí tọwọ́ tẹsẹ̀ pẹ̀lú gbogbo àbájẹ́tọ̀ ọlọ́run ìyẹn máa le díẹ̀ o the only advice tí mo lè fún yín ni pé gbàtẹ́ tí mo pé nǹkan tẹ́ ń ṣe ò dáa ẹ kọ́kọ́ jáwọ́ nínú ẹ̀ nà lẹ́yìn ìgbà yẹn ẹ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ní àyíbámu ọlọ́run lè foríjì. ìhòhò ni mo wà ìhòhò ni mo wà Kazeem. mo lè ṣe fojú jẹ o. dádì ẹ wò tẹ bá ti kírun tán mo fẹ́ rí yín. ọlọ́run ni o ìṣe ni bàbá yẹn ó jẹun tán ó ṣàdúrà tán ó dẹ̀ sùn ó dẹ̀ gbàbẹ̀ lọ. just like that. ó tọpẹ o. abẹ́rẹ́ ọlọ́run ara mi sì ń bú maṣọ ah! ẹ wò ká má parọ́ ṣe rí ikú tí bàbá yín kú ikú gidi ni o ikú tí àwọn èèyàn máa ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọba kíyàn kúkú re ju gbogbo ẹ̀ jù lọ owó ti wá dé báyìí ká máa náwó lọ báyìí lókù ká fẹ́ni sí ṣọwọ́ ká fi ṣàbẹ̀wò ẹ̀rí àbí báwo. ẹ dídì dàn ro òtítọ́ rẹ̀ kò sí ṣìngbá back to square one ni. Ah, ah, kí ló dé. nígbà tí bàbá kú tán ta tú gbogbo ilé àrí anything àrí dọ́kúmẹ̀ntì ilé àrí káàṣì àrí ah. dọ́kúmẹ̀ntì ilé kankan àrí dọ́kúmẹ̀ntì ilẹ̀ àrí káàṣì àrí anything. ṣe mọ̀ wọ́n ṣẹlẹ̀ ṣe rí irú àwọn èèyàn bíi ti bàbá yìí wọ́n ti bẹ́ẹ̀ kó àwọn vital document. bẹ́ẹ̀ sílẹ̀ tẹ bá wò dáadáa ó láìpẹ́ rẹ bọ́ lọ́ọ̀yà ló máa. ah yẹ oríṣà oríṣà. ìtọ́ dẹ̀ ni o tí mo ti mọ ọ̀bọ̀ ìkò sọ̀rọ̀ lọ́pọlọ rí bẹ̀rẹ̀ èrè tó ń sọ ní wákàtí ọ̀wọ̀ tá a wà báyìí báyìí ó make sense. orí ẹ̀ ti dọ̀lẹ́ nẹ́tíwọ́ọ̀kì wá sórí ẹ̀. ṣé wọ́n ti ṣe that gbogbo ọ̀rọ̀ tó máa sọ ó yẹ ká fún gbogbo ẹ̀ ká fún gbogbo ẹ̀ dàní. wà èwo ni wèrè kílé tó ń gbá sí mi báyìí wọ́n tó wetin. wà ó dẹ̀ máa ń sọ̀rọ̀ lọ́pọlọ ń gbà mí serious. ẹ̀yin lẹ́mọ̀ network ló gbé wa lọ́ọ̀yà it's the truth o But tó bá jẹ́ tọ̀rọ̀ lọ́ọ̀yà yẹn ẹ fi dá mi mo máa take up everything. ẹ wo ẹ̀yin guys ẹ̀yin ọ̀rẹ́ mi kó tó fẹ́ kẹ́ bá mi ṣe é sìn ni pé mo fẹ́ kẹ́ bá mi lọ́wọ́ àwọn good customer àwọn customer tó lówó lọ́wọ́ tó máa lè ralẹ̀ tó máa ra mọ́tò tó máa ra property tó máa ra anything. anything tó máa ra aago bàbá mi dé ah wèrè bàbá mi o bàbá mi ní aago kan aago yẹn mad rolex thirty eight million tó tó tó sick ah, eh, ọlọ́run. Eh, tó bá jẹ́ bẹ́ẹ̀ à ah, níta aago yẹn o èmi náà máa lo. loloski. bọ̀bọ̀ ẹ wá ẹ ní sùúrù nǹkan kan máa tààràn ti sọ látàárọ̀ o àbúrò yín tó jẹ́ lásìmọ̀ yín kọ́ ẹ yẹ máa sọ tiẹ̀ mọ́rọ̀ tá à ń sọ yìí ṣé ẹ mọ̀ pé òun náà lẹ́tọ̀ọ́ sógun tá à ń sọ yìí kó má lọ́jọ́ òun ló máa jẹ́ kọ́kọ́rọ́ tó máa bí yín ajá jẹ́ o you don't get. ṣo fẹ́ gbọ́ máa gbé àlè are you serious? ẹ má sọ bẹ́ẹ̀ o hmm. ẹ má fojú ọ̀nà dáríta àbúrò yín o àbúrò yín tèmi mọ̀ kọ́ àbábúrò yín yẹn kọ́ ṣé tó ń pẹ́ wọn ọkùnrin ní gbòòrò tó bá pẹ́ wọn ní bàdó ṣé rábúrò yín yẹn máa dó ìyàdó ni o. ọ̀gá gbàgbé máa gó fisika pẹ̀lú ẹ̀ irú yẹn wọn ṣoògùn sí máa gó fisika máa nà bí wèrè máa nà bàjẹ́ àbójá wèrè. àbúrò wọn yẹn. Don ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí ṣé ti gbàgbé ni you don't tey ó ti pẹ́ tèmi àti àbúrò mi tàti wọ́n bí bàbá yìí ṣe máa kú tèmi àti àbúrò mi máa jogún property ọmọ kan wá dìde lọ́la a wá ní orí òun wó ṣé ìsìgbàgbé ni pé tí ọmọdé bá lòun gbọ́ngbọ́n kúkú àgbà náà àgbọ̀ngbọ̀n sísìn náà tó bá try anything pẹ̀lú wa wà láyà lọ bá wà bẹ́ẹ̀ lọ́rùn straight. so kò ní ṣe ewu àmì. trust me na you suppose know me na. no problem. na today. ẹ bá tọ́ bá padà ẹ padà gbá ogun ẹ má gbàgbé wa ẹ má jọ ronú sí bàbá yín. láyé dídọ̀dàn ẹ jọ́sí wa ó ti sọ fún mi. business mo gbé wá fún yín báyìí ní kẹbẹ̀rẹ̀ sí ní kẹbọ́ tì yẹn lọ wá kọ́sítọ́mù. tó máa ra yé ra yẹn. wà á wà á gbọ́dọ̀ lọ́wọ́ wa ká ẹbí sí. wọ́n ra sáré bàbá yín ló pọ̀ bẹ́ẹ̀. àbí ta fọ́ọ̀kì àti síbí ogbò kan náà lè ra ah, wọn. ọ̀la ẹ̀ ń wà lè ra ọmọ yìí ti ṣe. dìlọ dìlọ. àlíyà. ṣé wàá ok. kí ni mo ṣe fún ẹ ṣó fẹ́ pa mí ni. kí ni mo ṣe. Ah, ah, ló dé ń gbò mí jigijigi ló ń gbò mí ó ẹni yàtọ̀ ó ti good jù lẹ́ni. <laughs> ẹ ṣé o thank you so much but lawyer ẹ ń ṣe mi ẹ promise me now ẹni pé máa jẹ́ kí n mọ coat dáàdì coat máa fi wọnú ọ́fíìsì ẹ lè máa sọ fún mi ẹ̀dẹ̀ ń fẹ́ ní dọ́là fún mi ẹ̀sán kọ̀ọ̀kan fún mi. <coughs> ẹ wo Aliyah ṣùfẹ́ gbọ́ oore kan ni mo fẹ́ kó o ṣe fún mi ìwọ má bọ́dà rẹ̀ rárá kó o fi ọkàn ẹ balẹ̀ ṣó ti gbọ́ ṣó rí bó ṣe wà ẹ́ ìwọ gangan ni màá kọ́kọ́ pè tí màá fún. for real? <coughs> Oh. so nǹkan tẹ́ ẹ̀ ń tọ́ láti sọ fún mi ni pé kí àwọn àbúrò mi méjèèjì yẹn kó tó gbọ́ nípa kóòdù yẹn. ìwọ ló máa kọ́kọ́ gbọ́. èmi. <laughs> ok ẹ jẹ́ máa tètè lọ́ngbà yẹn. Ah. àlẹ́ à. abẹ fẹ́ ká tó ṣọwọ́ kan sí. Hmm? kí ni. <laughs> Oh, ó fẹ́ parí <laughs> má dán wò. ọ̀lẹ ni ọ̀lẹ. ẹ pèmí náà lẹ́lẹ́ nìyí ọ̀lẹ fẹ́ pa mí àní ìwọ fọkàn balẹ̀ ṣùgbọ́n. Mm, ẹ pè mí o. kò sí fúnra ọkọ yìí ṣó ti gbọ́. ok bye bye. àlè àlè àlè àlè. Miriam check six million naira tí dáàdi yìí ní kí n fún yín nìyẹn ti di after eight days so ẹ máa pín ní two two million naira ẹ̀mẹ́ta ẹ lè máa rí nǹkan náà títí tí ẹ máa fi pín ogún. ẹ ṣe lọ́yà bùsà ẹ̀wọ̀n mo fẹ́ kí for me. nǹkan kan fún mi ṣe mí kan tí mo dẹ̀ fẹ́ kí the ṣe fún mi láàrin mi àti yín ni mo fẹ́ kó wa. ok ok ok uh, now Mariam kí ni nǹkan to fẹ́ kí n ṣe fún ẹ. mo fẹ́ kẹ́ fún mi ní code tó ṣí ilẹ̀kùn ọ́fíìsì dáadé. <laughs> Eh, Mariam ìyẹn ò lè possible to wípé àsìkò tí dáàdi ní kí n fún yín ní kóòdù yẹn kò tí ì tó tó bá ti tó àsìkò kí ló dé máa fún yín. ó ti mọ sọ náà máa fún yín ní twenty percent gbogbo nǹkan tí yes twenty percent. that's a good day it is. Yeah. <laughs> uh, but o máa ń láti ṣèwé fún mi. ṣé ìyẹn nìkan ni mo rò bẹ́ẹ̀ tẹ fẹ́ ní kí n lọ pààyàn wá fún yẹn ni. That's a small thing. I show it for you. Oh, <laughs> then it's a deal. it's a deal. But uh, two more things. Uh, Miriam, ó máa ná ẹni owó. A You see, ná ẹni ara yóò sí gbogbo bọ́dí ẹ̀ látòkè dé sálẹ̀ ó máa ná That's the smallest thing. Miriam. Oh, she pé nǹkan kékeré King love your lọ Uh, then balẹ̀? Ah, eh, <laughs> ó ti gold eh, ti dọ́wọ́ ẹ̀ ah, ó ti dọ́wọ́ ẹ̀ ẹ <laughs> eh, ó kàn mọ́kàn tó máa ṣe fún mi eh, wàá fún mi ní two months then máa fún ẹ ní gold. two months yẹn pẹ́ ẹ̀wọ̀n lọ yẹn jẹ́ ká ṣe ní one month. Ah, hmm, a month. Hmm. anyway anyway anyway torí twenty percent tèmi àti torí owó àti bọ́dì ẹ̀ tó máa ná ẹ̀. Kí ni plan lálẹ́ yìí? Nothing, your plan is my plan. I'm with you. Just call. I will. tó ti rí nígbà tí ọmọ yẹn bá prof ṣeré dé level kan ó dà prof gan fúnra rẹ̀ gan ń wo bọ̀bí yẹn ó ń wo bọ̀bí yẹn ó ti wá carry the despite the fact pé accept ẹ help ni kò yẹ ó dà èmi gan bí mo ṣe ń wo fíìmù yẹn gan ó dà pé kí n grab bọ̀bí yẹn kí n grab ẹ̀ as in grab. you dey mad. owó nìyẹn náà a máa lọ sí eré àyẹn náà àgbójú bẹ́ẹ̀ náà. ẹ mú kúnlẹ̀ ó mọ̀ kan ìwọ ni màá sọ fún kò lè mọ̀ pé èmi o àti smart àwa ti jèrè ọmọ yẹn already kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ fọmọ yẹn ṣe mọ́ because lára ọmọ yẹn gan àti jèrè enough tó jẹ́ pé ní school wa yìí gan ó ti help wa tó jẹ́ pé gbogbo aggregate wa ó ti lọ sókè so àwọn ò ní èdè kan tá a fẹ́ fi ṣe mọ́ ìwọ ni kò tètè fast nípa iṣẹ́ yẹn kò lè mọ̀ nǹkan tó ń ṣe. mo gẹ̀ẹ́tì ṣó tẹ lẹ́bùtà wàyí kò yẹ ká máa kàwé kankan bọ́n but the only reason tèmi fi ń kàwé ni pé tí bá dégboro tí bá sọ̀rọ̀ wọ́n á mọ̀ pé ọlọ́pọlọ èèyàn kan ó ń sọ nǹkan kan to make sense and um, Mickey yeah, baba. advice ti máa fún ẹ sórí nǹkan méjì tèmi mọ̀ fún ara mi tó ń dájà ọkùnrin lẹ̀ ẹ̀ńkíní obìnrin ṣé wàá rí ẹlẹ́ǹkejì owó so my advice fún ẹ sí ni pé ṣí ọmọ yẹn lẹ́nà àmọ́ ẹ̀ kò fọṣẹ yẹ gbójú. Mm, mm, mm, I don't hear you you know say me eh, Tony Montana I hot for this campus na enough shorty dey for me na why I go dey follow my guy dey drag one shorty for wetin èmi kàn ń bá ṣeré ni man you know now. ẹ bẹ́tà kó máa ṣeré náà You yíwọ ẹ sọ̀hún you get. Um, Kúnlé wo kókó gangan nínú ọ̀rọ̀ yẹn lélẹ̀ mo kàn fẹ́ mu wá bí advice ni o ṣeré seriously ìwọ fúnra ẹ o ti ń fi iṣẹ́ ọmọ ẹ falẹ̀ jù tó bá tètè dé iṣẹ́ yẹn another guy máa kọ̀ wọ́pọ̀ máa gbọ́ ọmọ ẹ sá lọ níwọ́n náà smart pẹ̀lú iṣẹ́ yẹn náà kò jẹ́ iṣẹ́ yẹn fast fast. ẹ kó lè dé mo appreciate ẹ ọmọ èmi náà sùn lórí ẹ mo mọ ẹ ó ní sókò lórí gan jimilawa lórí ẹ so ní láti slow down lórí ọ̀rọ̀ ẹ kì í ní sùúrù o get kí tó mọ bí mo ṣe máa gbáyọ sí. ìwọ náà fi scope bá ta náà ẹ ò sí i. ẹ̀yin guys kí ló ń ṣẹlẹ̀. àwọn sọ méjì ṣó wa. ojú gbogbo yín ló ń dán yìí. sexy lady was good ah, jẹ. àjókòó jókòó jókòó ló ń ṣẹlẹ̀. o kò sí rẹpẹtẹ jàre. ṣó wa bá. o mo wá òkè o. oh mo you are looking so beautiful. thank you smart. oúnjẹ. kọ́rẹ́dé. ọ̀yẹ́. ó yẹ kẹ́ ẹ ṣayé fún wa náà. aṣáàtì bá yín wọ́kẹ́ max um, as you can see ẹnu fàájì náà ló ti bá wa àwa gan ṣayé lọ́wọ́ ni ọgọ́ ọdẹ máa jẹ́ ìnìwá uh, <laughs> má jẹ́ kí n fún ẹ lélẹ̀ eléyìí ó le díẹ̀ díẹ̀ fún ẹ lélẹ̀ eléyìí wà láìta. ó wà máa skú lè dé. ló gbé ìyá rẹ̀. wà á àwọn olùkọ́ mi nìyẹn náà olùkọ́ náà wọ́n máa pè mí bẹ́ẹ̀ náà. Bye. àbúrò. àbúrò bóò ni. Aliya Mariam owó mi dà. ṣé àwa ẹ̀gbọ́n ẹ̀ ló larúkọ mọ́ lórí bẹ́ẹ̀ yẹn o mọ̀ pé àlà kò fún ẹ gẹ́gẹ́ bí òbí mi. èmi ò ní òbí mọ́ àwọn òbí mi ti kú six million naira tí ẹ lọ gbà lọ́wọ́ lọ́ọ̀yà tó yẹ kẹ́ fún mi two million naira ńkọ́ ẹ tètè sọ̀rọ̀ kó tó dá wàhálà tí ọwọ́ yóò ní ká sílẹ̀. Ah, <laughs> have die <laughs> <laughs> wàhálà wo ló fẹ́ dálẹ̀ dúró ṣó lè dáwà méjèèjì mu ni ṣé kò sí ṣé kò sí. mẹ́rin ọ̀fi sílẹ̀ ọ̀fi sílẹ̀ mọ̀ pé àbúrò wa ni hmm? jẹ́ ká fún un lówó ó dáa tó bá ti di àárọ̀ ọ̀la wàá bá mi máa fún yín two hundred thousand. my money is two million naira tí ẹ bá nífẹ̀ẹ́ ara yín kí ẹ tètè bá mi gbé owó mi. dúró náà ṣé o mọ̀ kó tó ṣẹlẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀ jẹ́ ọmọdé ni ẹ́ màá máa fún yín ní owó yẹn díẹ̀díẹ̀. ẹm tẹ́ ẹ̀ dúró náà kí gan ló fẹ́ fowó ṣe. Mariam má bí mi ní foolish question just give me my money period. ilé ìyá wèrè ni. ní sùúrù ilé ah. ní sùúrù ah, ló ṣe ṣe báyìí. owó wèrè gan. ilé ilé òun bá burú wa ní ilé. bosses ṣe òun pẹ́ ìgbọ̀n lè mess wa up. Ah, ẹ jẹ́ sọ̀kan fún yín solution wà sí situation ọmọ ẹ̀ náà. Baby girl, jẹ́ ká fi sílẹ̀. Mi ò fẹ́ ká ní òkú kọ̀ọ̀kan mọ́ nínú ilé. Ó yẹ kó yẹ náà. Ìfẹ́ lọ tọ̀. Personally. Má nà ó fílẹ̀ o. Fílẹ̀ o. Àárín àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan ni mo fẹ́ kó wà. Kò yẹ yín. Mi ò fẹ́ kí tẹ̀lé àbí dán gbọ́. Mi ò dẹ̀ fẹ́ kẹ́gbọ́n mi náà gbọ́. Mi ò fẹ́ ká lè yá gbọ́. Ṣé ní kan tí mo fẹ́ kẹ́ ṣe fún ó máa yọ owó kò dẹ́ ṣe owó nìkan ló máa yọ ó máa yọ nǹkan mi. ó máa yọ nǹkan mi bíi kí kí ló fẹ́ yọ ojú kan mi lọ owó ọ̀rọ̀ owó là ń sọ ṣó máa yọ owó. ẹ má wọrí ó máa yọ owó. nǹkan mi tó fẹ́ yọ yẹn kí nìkan náà. má wọrí surprise package nìyẹn wọ́n má wọrí ṣe báyìí àṣé mo fún ẹ lófo rí ni. ṣé tó bá ti máa yọ owó yá nìṣó ńlẹ̀. wo ṣe rí àlìmà ó fún wa wàhálà gan-an àti stress life wa gan-an but àlìyé ò fẹ́ ká bá a parí ìjà you understand kò fẹ́ ká settle so nǹkan tẹ́mi fẹ́ kẹ́ ṣe ní ìsìn pé mo fẹ́ kẹ́ bá mi pa àlìmà. ká yanjú ẹ. bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ yanjú àlìmà bọ́ mi ò fẹ́ ká lè àmọ́ mi ò dẹ̀ fẹ́ kí àti dán mọ́ kókàn wà láàrin wa mi ò dẹ̀ fẹ́ kọ́ rí traces rárá. all sori bá a ṣe ro kúrò nísinsìn àzìn bá a ṣe ń sọ̀rọ̀ nípa ikú pẹ̀lú ẹ̀ ó ti kú. ó ti kú wà ní. you understand kọ́ńtà sọ ni pé bó ṣe ro kúrò yẹn pé ká pa ó ti kú ó ti kú already. èwo yé máa sọ gbogbo òun yẹn bẹ́ẹ̀ ṣe sọ last time náà nìyẹn tá a bá bàbá ń lé àní eléyìí ẹ pa gidi. a ló ti kú ìwọ kan gbó fàwa ó ti dòkú already. ẹ pa gidi ni mo fẹ́. ó ṣàṣùọ pé. gidi ọlọ́run lẹ́yìn ogun nǹkan mi ìṣúra ẹ jẹ́ kí n máa lọ ṣẹ́gun in case anybody wá ẹ̀kọ́ máa ní mo kàn lọ mo kàn yà ni gbà síbẹ̀ ṣe ìmọ̀ràn ní fún àlè akílódé tí ò lè farapamọ́ sọ́dọ̀ wa lè báyìí abẹ́mi òun nìkan láàrin àwọn méjì báwo ló ṣe fẹ́ escape láàrin wọn àbí. Halima àwọn Yorùbá ní pé tó bá ku òmìrán tó bá ku gé ẹgbẹ́ igi abági sọ̀rọ̀ láàjìn tí o ti dé gbogbo abáṣe jókòó síbi báyìí we are one ọ̀rọ̀ tí Kúnlé ń sọ yẹn ó tọrọ ní o for now it is advisable for you wà lọ́dọ̀ títí wa bí o tẹ̀ ṣe one room àbí o wọn manage till everything ma fi die down Then everything might want die down. Then you move. Am I communicating? Yeah, you're right. It makes sense now. Oh akínni mi mi ò gbọ́dọ̀ ṣojú. <laughs> Ká ní kì í ṣe pé ẹwà ń bẹ̀ ní ṣẹ́mu kó ti pa mí. Náà wọ́n ti gba property dáàdì mi. Um, Alimọ̀, ìmọ̀ràn tèmi máa gbà ẹ́ ni pé akíkanjú tó bá mọ̀ ọjà tí ò bá mọ̀ ọ́ irú àwọn akíkanjú pé ó máa ń gbógun lọ ni wáì tí o ò lè jí ò pẹ̀lú wa kó gbórí ẹ pamọ́ kí gbogbo nǹkan yìí fi die down wáì o ò sọ̀rọ̀ ni. àwọ̀ ok mo ti gbọ́ màá stay sọ́dọ̀ yín fúngbà díẹ̀. now you are talking ọ̀dọ̀ wa save now kò sí ìyànkan tó máa ṣe é fọkànbalẹ̀. Halima o ti ń gbé ọ̀rọ̀ yẹn sọ́kàn jù he is beginning to show on her face see just put your mind at rest nígbàgbọ́ pé everything máa wà pa come on put on a smile. Yeah, that's the smile I'm talking about. Nothing dey shake anything. <laughs> Bọ̀bọ̀, ṣé ọmọ kan tí mò ń rò ṣá? Mo rò wípé ikú tó ń kojú bẹ́ẹ̀ ni, òwe ló ń pa fún ni o. Bóyá wọ̀ ni kú kọ, bóyá mi ni, ta ló mọ̀? Kọ́nà má tiẹ̀ jẹ́, kọ́nà má jẹ́. Àmọ́ nǹkan tí mi rò ni pé àwọn wo lọ́dọ́rùn nǹkan báyìí wò? sórí ìbéèrè tí wọ́n ń béèrè yẹn kọ́ ni yìí o àwọn guys wa gangan operation wo ni wọ́n lọ tí wọn ò lè sọ fún àwa àmì ìtàn lè jẹ́ káwa yìí mọ̀ àbí yóò rí pé àrùn burúkú náà paránṣẹ́ sí wa yẹn ni. Hmm. àwọn táwọn iṣẹ́ yẹn smart o débi pé wọ́n bá àwọn guys wa lábọ̀ ni o. òfin hmm. yé mi pé àwọn tó gbọdọ̀ ṣẹ́yìn professionals ni wọ́n. Yeah, mo gbọ́ ẹ. Eh, two kilo two point four yeah yes coming. in ẹ máa gẹ̀tù bẹ̀. ẹ máa tẹ̀ all right <laughs> irọ́ ni o alimat. nínú office me. <laughs> this is unbelievable Oh wow, you sure I àìwọ in office me ee eh? <laughs> eh, anyway kí ni mo lè ṣe fún ẹ eh, kò sí